In order to facilitate the message to be passed, so we are going to give our lecturer that freedom of expressing the message in Yoruba language, in our local language, Yoruba language. Please let us do that.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 àti gbogbo àwọn tó bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alqiyama ní ìbẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí sùnmọ́ afẹ́ kí á gbìyànjú àwa tí ọlọ́run ní ká ti wà níkàlẹ̀ kárí pé ró alákọ̀ọ́kọ́ kárí pa ọkùpá rẹ̀ ṣùgbọ́n yá nígbà táyè bá wá fẹ́ kù tó bá di pé ró alákọ̀ọ́kọ́ yẹn ti kún tí ò sáyé mọ́ so ká bẹ̀rẹ̀ sí ní kún ró ẹlẹ́ẹ̀kejì àwa tí a jẹ́ obìnrin náà kárí pé àwa súnmọ́ra wa nínú hadith ó ń bẹ́ẹ̀ mi látọ̀dọ̀ àwọn sọ̀hábà pé tí àwọn bá fẹ́ gbọ́dọ̀ alẹ́kọ̀ọ́dọ̀ àbí sallallahu alaihi wasallam àwọn máa ń súnmọ́ra àwọn débi wípé kò ní sí àlàfo kankan àwọn àbáàdẹ sọ hikima kí ni ọgbọ́n tó wà níbẹ̀ àwọn ọgbọ́n tó wà níbẹ̀ ni pé shaitan kò ní sí àlàfo tí yóò dùn sí láàrin wa nìkan nìyẹn ẹlẹ́kejì ọmọ ń fa mọ̀wádà ọmọ ń fa ìfẹ́ láàrin àwọn tí wọ́n ń gbọ́rọ̀ ọlọ́run ìmí fi ẹsẹ̀ kọ ìwọ́ fẹsẹ̀ kọ ìwọ́ farati ìwọ́ náà farati ìwọ́ máa ń fa ìfẹ́ ọ̀rọ̀ wàlúkúwàtú sọ́dẹ́kọ̀ ìjọ́mọ̀ ẹ̀yà eléyìí tó jẹ́ ti òdodo ó tó máa ń fa lára àwọn tó na mùsùlùmí bákan tó máa ń fa àlẹ́ ìnáyà kéèyàn lákọ̀ọ́kàn sí síwá àti téèyàn gbọ́ gangan á sì gbogbo àwọn kan yìí tó bá ti kúrò níbi ọ̀rọ̀ ọlọ́run tí èèyàn bá gbọ́ kò kankan bá àlekè ọlá kó kí sọ àtàwọn tí a kí ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run tó máa bá ẹnì kọ̀ọ̀kan tiwa náà agbọ́nrin tí wọ́n ní kí a fi sọ̀rọ̀ agbọ́nrin kan tí ó pàtàkì gan ni kò kí n ṣe kó tó pàtàkì nìkan bí kò ṣe wípé àwa tí a jẹ́ mùsùlùmí lásìkò yìí a ní bùkátà sí ká gbọ́ abala yìí yé àwa tá a tún wá wà ní campuses a ní ìdí ká tún gbọ́ yé gan sí i tó fi já sí wípé bóyá tá a bá gbọ́ yé tá a sì ń lo àwọn nǹkan tó kó sínú. Si ọlọ́run àlàwà kúrò níbi àwọn aburú ṣàìtọ́n àti àwọn ọmọ ìyá rẹ̀. <clears throat> ní àwùjọ wa tí a bá wù dáadáa àìmọye àwọn aburú ló ń lọ láwùjọ wa léè tí ó rùjú olórí aburú òun sì ní àlìṣọ́rọ́ kùbìlà kéèyàn ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run àwọn èèyàn ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run nítorí àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ sí wọn tí wọ́n mọ ọ̀nà àbáyọ wọn àmọ́ báwo ni wọ́n ṣe lè ṣe wọn àmọ́ ibo nírú àwọn aburú yẹn ti wá wọn àdẹ gbàgbọ́ yé kí nǹkan tí Quran àti sunna tó sọ lórí àwọn nǹkan yẹn ibùn ẹ̀ torí ọ̀rọ̀ tó dàrú gẹ́gẹ́ bíi pé àáfàá mi ìgbà ọ̀rọ̀ tó dàrú mọ́ lójú táwọn yẹn bá ní àwọn ìṣòro kan náà èyí tó fi yẹ káàfáà náà lo ìlànà Quran àti sunna ìlànà ṣíríkù àti kufuru àti tọ̀gùt òun làáfáà náà tún lò ìlànà ẹbọ ìlànà ìkọtọ lọ́n ìlànà ìgbẹ́rù mọ́rí sọ́lọ́n ọ̀rọ̀ wa di gbọ́dọ̀ wa dàrú gan. ìyẹn nìkan tó wá kọ́ àìmọye àwọn nǹkan ní kálukú wa lónìí yìí la tún wò láwọn inú ilé wa nínú àwọn kíni o nínú àwọn home cassette tá à ń wò tọ́já sí pé àwọn tó ṣe cassette yìí rí àwọn ọ̀tá ìsìláàmù ni wọ́n ṣe wọ́n láti fi kó àwọn àkídà abúkan sí wa lórí wọ́n ṣe wọ́n láti já sí pé tírú àwọn nǹkan yẹn bá ṣẹlẹ̀ sí wa ìlànà ẹbọ làwọn náà lọ lò wọ́n ṣe wọ́n láti jáká kúrò ní ojú ọ̀nà Islam eléyìí tó máa pọn gẹ́gẹ́ tá a wà lójú ẹ̀ lọ sínú lànà kínní o lànà ṣaitan wọlé ìyá olùdílà kọ́nà kó sọ wá kúrò ní ilé tí má ti kan tó yá sí pé mo àti wo yẹn yẹn sì rè ó ṣe mo ṣe àsìkò tí wọ́n ń wò nígbà tí mo lọ kísẹ́ẹ̀tì yìí káláwọn yàrá gbàgbọ́ yẹn tí Islam sọ lórí abala yẹn ni àwọn èèyàn ní sínú látara kísẹ́ẹ̀tì àìmọye yẹn ni ó sínà kí ètò yóò kún sínà nìkan àkídà rẹ̀ ó tún bàjẹ́ kọ́lọ́mù bá àlejò ọlákóso àná wa ẹ wá jẹ́ ká lọ síbi iṣẹ́ tán ní ká ṣe torí pé wọ́n ti bá wa pín àwọn abala kanú iṣẹ́ yẹn òun la máa ṣe ní wíìkì yìí tó bá di next week Thursday àábọ̀ sínú àwọn abala kejì yìí ní wa ṣayàpé àgbáyé àwọn àlìjẹ̀nù àti àwọn èṣù kí làwọn nǹkan tó yẹ ká gbọ́yé nípa wọn ságbàáyé yìí gan tiẹ̀ ń bẹ tó ń bẹ ẹlòmíràn máa rò pé àgbáyé òkè ní gbàgbáyé àǹjẹ̀nù àtàgbáyé èṣù kí tí ní jẹ́ báwọn tó ń bẹ gangan tó ń exist tó bá ń bẹ kí ni kùránì àti súnà fẹ́ ká gbọ́yé nípa wọn kí làwọn nǹkan tí àwọn àgbáyé yìí kí ni tó ń ṣe kí lọ́n dá wọn fún àtàwọn nǹkan míì tó ìdájọ́ tó rọ̀ mọ́ wọn àwọn eléyìí làwọn kẹta ní bára sọ̀rọ̀ patuwa rẹ̀ náà ní ká ṣe lé níbi and patuwa yẹn ó ti ní àwọn abala tí a fẹ́ focus yídùn láyé tààlà ní àkọ́kọ́ àìmọye àgbáyé lọ́lọ́ọ̀bá àlekè ọ̀ládá ká má rò pé àwọn èèyàn nìkan òun là ń fẹ́ mi ṣùgbọ́n torí pé ọ̀wọ́ pé àwọn èèyàn àwa là ń ríra wa amọ̀ra wa agbédè ara wa ìṣẹ̀dá wa orí bákan náà àwọn wa náà tó lè yàtọ̀ náà láwọn tá a tún jẹ́ yẹn náà o ṣùgbọ́n ṣẹ̀dá wa ọlọ́run jẹ́ kó di bákan náà ojú wa ibìkan náà lọ́mọ sábà wà orí wa bákan ló ṣe rí bọ́lọ́run ṣe dá wa èdè wa lè yàtọ̀ ẹlòmíì lè dúdú kẹlòmíì òkúpa ẹlòmíì lè tẹ́ni kẹlòmíì ọ̀ṣọ́ra ẹlòmíì lè dúdú kẹlòmíì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àgbáyé wa bákan náà ni àgbáyé kàlà wa bá a ṣe wáyé tá a bá dé àgbáyé àwọn ẹranko ń sìn tewúrẹ́ bá bọ́ sáàrin tó bá ń sọ̀rọ̀ tó ṣe mẹ́ẹ̀ mẹ́ẹ̀ mẹ́ẹ̀ ní tó ń sọ mi gbọ́yé àbí mo gbọ́yé tí tọ́mọ ewúrẹ́ tewúrẹ́ bá gbọ́ ọmọ rẹ̀ ń sìn ó ti mọ tọ́mọ rẹ̀ ń sọ bó ṣe ajá ló bá sọ̀rọ̀ lára wọn gbọ́ nǹkan tó ń sọ yìí bó ṣe ẹyẹ wọn gbọ́ nǹkan tó ń sọ yìí bó ṣe ẹja nínú omi àgbáyé kan làwọn yẹn gbogbo àwọn nǹkan yẹn lọ́lọ́wọ́ bá àwọn àgbáyé kan tó yá sí pé bọ́ọ̀lù ọ̀sẹ̀ dá kálukú wọn yàtọ̀ àwọn nǹkan tó jẹ́ characteristics kálukú àwọn ìròyìn tọ́lọ̀ ń dáná kálukú wọn kò jọra wọn rárá ṣùgbọ́n àwọn àgbáyé mi wá ń bẹ tó já sí pààlì rí wọn àwọn ọmọ rí wa àwọn ò ní rí wọn tá a bá rí wọn á ó lágbára àìrí wọn yẹn gangan ọlọ́run tó fi ṣe wá lóore ni sọ̀rọ̀ mi yẹn sìn àìrí àwọn àgbáyé yẹn lára pé rahma ọlọ́run ìkẹ́ ọlọ́run lórí wa àti àánú rẹ̀ òun ni kámọ́ra àwọn àgbáyé yẹn ṣùgbọ́n ọlọ́run fi rinlẹ̀ fún wa pé àwọn àgbáyé yẹn ń bẹ páàsì gbọ́dọ̀ wà wọ́n gbọ́ lápẹ̀rẹ̀ ń sìn alámúlì màláyíkà àgbáyé kan làwọn màláyíkà sí màláyíkà rẹ̀ màláyíkà oṣù màláyíkà wa ó lè takò làákẹ́ ẹlòmíì ṣùgbọ́n a rí àìmọye ẹ̀rí nínú Qur'an àti sunnah wípé aládàáyé màláìka ń bẹ ṣé káwọn tó ní pé àrí màláìka ní ìsìn ká ní pé kò sí àgbáyé màláìka ṣe ìpínlẹ̀ ìsìn àwọn philosophers nígbà míì tí wọ́n bá fẹ́ sọ tí wọ́n fẹ́ ṣiṣẹ́ nítorí ẹtì torí rẹ ti yí tó ti tako ọ̀rọ̀ ọlọ́ àtọ̀rọ̀ sọ́nà àníbí sallallahu alaihi wasallam wọ́n á sọ àwọn ọ̀rọ̀ míì pé kí ni àwọn nǹkan tó o bá ti rí kò nídìí kó gbàgbọ́ nígbà tó bá fẹ́ ṣe juhud tó fẹ́ tako ọ̀rọ̀ ọlọ́ nìyẹn káàdì wáyé fún àwọn kan ní ìrìn lẹ̀ wọ́n á ní lóòkàn yẹn a lè sọ pé ọ́síjìn carbon dioxide atẹ́gùn a lè rí àwọn kankan rí ìrìn àlè fáwọn kankan the type people do as other things ṣùgbọ́n báyà fẹ́ fún wa ni pé ìwọ tó bá jẹ́ mùsùlùmí lákọ̀ọ́kọ́ tó bá ní nǹkan kan bẹ àbí nǹkan kan oṣù nítorí yẹ kọ́kọ́ jẹ́ mọ́rọ́jáwù ni pé sọ́lọ̀ gan fi nǹkan yẹn nílẹ̀ tá a bá ti di pọ́lọ̀ fi nǹkan yẹn nílẹ̀ ní Kùránì àbí súnà orí nǹkan yẹn o àárí nǹkan yẹn á gbà pé bẹ àlùjẹ náà àṣìná tá a ara rí rí táwọn àlùjẹ náà rí ní wa nígbà yìí kò sẹ́ni tó rí fàlùjẹ náà dàbí àlùjẹ náà èsì ẹ má ní àlùjẹ náà kọ́ máa ṣẹ́ nígbà náà tàbí tó bá kí ara sọ̀gá tó bá lọ́la tó ju òun nù náà tó jí tí ń làágùn yọ̀bọ̀ yọmọ ìpè iná ń bẹ àlìjánà ń bẹ. ìgbà ìdíbò yóò fà nǹkan bẹ̀rẹ̀ pẹ̀lú bíbá yìí ni wípé abala àkíkọ́ pé ṣé àwọn àgbáyé àlùjẹ̀nú àti ṣàìtàn sọ́ńbẹ́ àbí wọn sí ibẹ̀ ẹni kọ́ fẹ́ bẹ̀rẹ̀ dánilẹ́kọ̀ọ́ yìí torí pé téèyàn ò bá a rí inú àwọn èèyàn tí wọ́n sọ pé bàbá àfìrí àwọn àgbáyé yẹn pé wọ́n ṣe kí ni o pé wọ́n exist tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ torí pa àrí ẹ̀rí inú Quran láì mọ iye ẹ̀rí lẹ́rìí tó lé ní twenty àrí ẹ̀rí nínú sunnah láì mọ iye ẹ̀rí náà pé aláwọ̀ àgbáyé kan ń bẹ tó yá sí pé àgbáyé àwọn àlùjànnú ni kí ni tá à ń pè lálùjànnú gangan àwàlà ni kí sì ni nǹkan tá à ń pè ní ṣáìtọ́ọ̀nù ká mọ̀ láti bẹ̀ yẹn àwọn àbá ní pé n ti ń jẹ́ àlùjínù gangan tá a bá ní ká wò lábala èdè a lè sọ pé nǹkan ti ń jẹ́ bẹ́ẹ̀ ni alkhofiyu nǹkan tó pamọ́ àwọn ghairul mar'iji àbí nǹkan tá a lè fojú rí sọ̀rọ̀ mi ẹsẹ̀ tabaríkà wo gan lùgàtàn àti nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ gangan tí ń jẹ́ àlìjínú gangan òun ni tó pamọ́ tá a lè fojú rí àwọn àbá pé tàbá sọ pé àlìjínú dídùn ins àfẹ́tùmọ̀ àlìjọ́nù tó ní pé ìdàkejì èèyàn èèyàn kí ni ìdàkejì èèyàn o àlìjọ́nù àwọn àbá ni pé nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn istilahan ní ìfọ̀síwẹ́wẹ́ gangan kí ni ti ń jẹ́ àlìjínú gangan àwọn àfáà ní pé ti ń jẹ́ àlìjínú òun náà ni agal makhluk alaqil alkhofiy alẹ́bí yusakinu náà òun náà ni àwọn ẹ̀dá kan tó jásí pọ́lọ́ ń da àwọn tí wọ́n ní làákàyè bíi tiwa náà báyìí wọ́n pamọ́ àlè máa fi ojú rí wọn ìyẹn nìkan kọ́ wọ́n sì ń gbé wa wọ́n ṣe kí o wọ́n ń gbé pẹ̀lú wa kí wọ́n ti báwọn èèyàn yìí ń gbé pẹ̀lú wa nìkan bí kò ṣe wípé gbogbo orú àwọn nǹkan táwa náà máa ń ṣe àwọn náà máa ń ṣe àwa ń jẹun àwọn àlùjànnú ń jẹun àwa ń mumi àwọn náà ń mumi à ń fẹ́yàwó àwọn náà ń fẹ́yàwó à ń bímọ wọ́n ń bímọ à ń sókù àwọn náà ń sókù à ń sin èèyàn àwọn tó bá kú gbogbo nǹkan tá à ń ṣe òun làwọn náà ń ṣe àtàwọn bí tá a bá ti rí pé kùránì sọ pé wọn ìṣẹ̀lẹ̀ àbí àdìsí ni wọn ìṣẹ̀lẹ̀ yìí ló àwọn àgbáyé afa ni pé a lè sọ pé àwọn a lè sọ pé ti ń jẹ́ jìnnù gan ni kíni o alámùlẹ̀ kẹfà àwọn àgbáyé kan tó lọ́n dáhùn tọ́já sí pé ọlọ́run jẹ́ kan pamọ́ ojú tiwa yí àlè máa fi rí wọn ló fi jásí pé in most cases téèyàn bá rí àlùjànnú bẹ́ẹ̀ wọ́n fẹ́ fara nìyẹn ni sọ̀rọ̀ mi ẹ̀sìn tàbí bẹ́ẹ̀ kọ́ àtọ́bi tán bá tó kúrò ní àwòrán bọ́ọ̀lù ń ṣe dá wọn tán bá tó di nǹkan míì gẹ́gẹ́ bá a ṣe máa rí níwájú torí àwọn àjànú máa ń di àìmọye nǹkan nínú bọ́lọ̀ ń bá ṣe fẹ́ fún wọn òun náà ni. afáàfẹ́ rẹ̀ fún wa wípé àwọn àgbáyé tá à ń sọ yìí láwọn àgbáyé àlùjáná yìí àánú ọlọ́run ló àfọ Abubakar Jabir Jazair àwọn ń sọ nínú ọ̀rọ̀ wípé ara àánú ọlọ́run lórí wa òun ni pọ́lọ̀ òun jẹ́ ká máa rí àwọn ẹ̀dá yìí torí pé tá a bá ń rí wọn ni bọ́lá ọ̀sẹ̀ táwọn àwọn ọmọ arìn tiwọn àwa náà ọmọ arìn tiwa ṣùgbọ́n ọ̀pá àríwọ̀n yẹn gan wọn àfọwọ́kàn wa ọ̀wọ́pá àríwọ̀n yẹn gan lásán wàhálà ó sì dé bá wa ìlú ìlú wọn ní ìsìn ó lè ga tó irú igi ọ̀kẹ́ yìí kó ga níbi láti kí ni obi ẹsẹ̀ sixty bàtà sixty tẹ́ ẹ bá sì wo orí rẹ̀ ó lè jẹ́ pé orí rẹ̀ kọjá pé orí mẹ́fà ní bẹ́ńbẹ́ orí ẹ̀ lè máa taná ó lè jẹ́ pé ojú méjì nìwọ̀n ní kò wọ́n lójú mẹ́jọ lápẹ̀rẹ̀ ìmí ìnáwó náà sì lè rí báwa náà ṣe rí yìí ìmí ìnú wọn ó lè jásí pé kí ni o ẹsẹ̀ tiẹ̀ bọ́ ẹsẹ̀ bíi mẹ́rin ni bọ́lá ọ̀sán ti dá wọn ẹ̀dá ọ̀tọ̀ lọ́lọ́ ń dá wọn jẹ nu ókè èmi wá ń lọ ní ìsìn lápẹ̀rẹ̀ ká ní pé mo apàdé lẹ́tọ̀ kan tí mo lọ sí bẹ́ẹ̀ bí ó lù wa mo ara pàdé ẹ̀dá àwọn mo rí pé ọ̀sánra tó lù mí bíi mẹ́wàá mo rí pé kí ni orí mẹ́jọ ló ń bẹ lórí rẹ̀ mo kẹ́rì tó máa náwó báyìí bó ṣe náwó ọwọ́ rẹ ti gòdè ọ̀dọ̀ mi ọ̀gbá mi létí òṣùpọ̀ láti gbé kíní òun náwó ọwọ́ ìmọ̀ ń gbọ́ ọwọ́ ìmọ̀ ń gbọ́ bẹ̀rẹ̀ dọ̀ mi ṣe ìpínlẹ̀ ìṣẹ̀lẹ̀ mi màá ti kọ́ jára kalẹ̀ náà àbí kò tẹ̀lé ẹ̀kẹ́ mo fẹ́ mo ní mo fẹ́ kára pẹ̀lẹ́ kọ́ jọ́kẹ́ inú ẹgbẹ́ mo fẹ́ sísá mo fẹ́ fẹ́ yín ni ta ni ìwọ lórí mẹ́jọ yìí sẹ́yìn láì tí ìsinira kàn yẹn gan lásán àìmọye àdánwò ní òtún kọ́ máa ṣẹlẹ̀ bá a ti jókòó ní ìsìn àwọn tó jẹ́ mùsùlùmí náà ń jẹun àtàwọn tí ìlú mùsùlùmí àyàn lè wà láàrin wa báyìí tó wọn náà ń gbọ́ wá sí i ṣùgbọ́n ní ìsìn tó nípa àrí wọn ó lè jẹ́ pé bí ẹsẹ̀ mi bóyá bí orókàn mi lójó ibi tàn mi lójókòó sí ní ìsìn kò nílá òun jókòó bí ó ń gbọ́rọ̀ ọlọ́run lọ nìyẹn ṣùgbọ́n bàtí ìdíje ìsìn sọ́fà ara kan ní mí bẹ́ẹ̀ kí wọ́n á rí pé ah, èèyàn lójókòó lẹ́gbẹ̀ẹ́ mi lórí ẹ̀ tóbi bí orí mi lẹ́jọ yìí sẹ́yìn láì tí kò ṣe kankan ọkà ìjókòó tiẹ̀ mi jókòó tèmi ṣùgbọ́n àwọn pé mò ń rí yẹn gan kí ó sì máa jẹ́ wàhálà fún mi. ìyẹn lọ́pàá bẹ́ẹ̀ kí àbá àwọn bá kiri jábìrì jẹ̀sáyé ó ní àìrí wọn gangan ara ó ní ká ní pọ́lọ́ bá ní ká máa rí wọn gan ni wà ọwọ́ ìbẹ̀rù tàbí àìmọ́lẹ̀ gbé ṣe dáwọn yẹn gangan kò ní jẹ́ kẹlòmíì ní wa gan ó ní bọ́lá láti ẹ̀dọ̀ ọlọ́run kankan tí wọ́n fẹ́ láàánú àbúrò àwọn àjẹnu tàbí bẹ́ẹ̀ tẹ́kọ̀ ìbẹ̀rù yẹn ò ti àpọ̀ kọjá bó ṣe yẹ kí ni ṣe dáwọn àlè rí wọn. ṣàìtàn kọ wàlẹ̀ ẹ̀ǹsì gbogbo ẹni tó bá ti ya aláyàkókò nàkì olùgbẹ́rùgbẹ́rí ẹni tó le kókó tó ya ọ̀daràn gidi ẹran nínú àwọn àlìjẹ̀nù tàbí nínú àwọn èèyàn náà wọ́n pè ní ṣáìtọ́ọ̀nù ó ló fi já sí wípé nígbà tọ́lọ́ wọn bá ń sọ nínú suratul an'am aya one twelve ọlọ́run ni wakadhalika ja'alna likulli nabiyyin aduwan shayatina al-insi wal jinn ọlọ́run ní gbogbo àwọn ànábì ọlọ́run àwọn ọlọ́run ṣe fọ́tẹ́ pé kí ni wọ́n ní àwọn ọ̀tá tó jẹ́ olùgbẹ́rùgbẹ́rí èṣù èṣù ṣàyàpín èṣù yẹn wọ́n rè ó lè jẹ́ nínú àwọn èèyàn àbí nínú àlùjànnú bẹ̀tán bá sábà lò ní ìlárúbáwá ó máa ń sábà túmọ̀ sí àwọn aláyàkókò nàkínú àwọn àlùjànnú ni lóbi dá sí pé ṣàìtàn gangan àfẹ́ sọ ìtàn tó di historical background ká nídìí lónìí yìí tábà lọ wo tàbọ́nà ọ̀sẹ̀ ní ṣàìtàn fúnibàlẹ̀ fáwọn bíi Adam tó gbẹ́rù gbẹ́rí tọ́lọ̀ ọlọ́run ọlọ́run sọ wọ́n pé kó máa ṣe nǹkan ó sì ń lajú dípò ní ṣe látijọ́ náà lọ́run ní ṣẹ̀tàn ti kíni olóòtú di alahin ẹni tọ́lọ̀ ọba àlekè ọlásẹ̀dílé lórí dájú pé gbogbo ọlọ́run pé kíni o ṣàìtàn kánà minal jin kánà minal jin pé ara àwọn àlùjọ̀nù ló wà ló jẹ́ pé ọ̀rọ̀ tó kọ́lù rọ́jà àfa ni pé ṣàìtàn kì í sara àwọn màláìka ara àwọn àlùjọ̀nù ni lórí dájú pé ṣàìtàn gan wa lọ́wọ́ jẹ́ bí ọ̀gá fún kíni o gbogbo àwọn min kulli ṣàìtàn ní mọ́ọ̀rídé sọ́dọ̀tù sọ̀fáàtì nìyẹn gbogbo àwọn èṣù tó jẹ́ kí ni olùgbẹ́rùgbẹ́rí adẹ́pẹ́sẹ̀ ìtọ́n fún rẹ̀ gangan òun làwọn tó wà ti jẹ́ olùgbẹ́rùgbẹ́rí nínú ìyàdí láàlùjẹ́ ẹ̀dẹ́gbẹ́ tó bá pè yàn ní ṣẹ̀ìtọ́n ẹ̀yẹ̀kọ́ ọmọ ọ̀ṣọ́gbọ́n ni pé àǹtà ṣẹ̀ìtọ́n wàlọ́ọ̀yà ní àwọn ṣàyàfínú ins tán pọ̀ nàìjíríà ìtọ́ pé èṣù ni wọ́n táwa náà mọ̀wọ̀n èṣù nínú òṣèlú èṣù nínú darí iléèwé èṣù nínú darí student union èṣù nínú darí bo nínú darí àwọn ọlọ́jà èṣù nínú darí àìmọye nǹkan aláwọ̀ èṣù ní èèyàn bá àti kálukú wa náà máa wà láwùjọ wa ṣùgbọ́n ṣàìtọ́n tó yẹ pé ọkà wa gẹ́gẹ́ jù ṣàìtọ́n olórí bú tọ́jú alahin arojim ẹni táwọn ilẹ̀ kò bínú mọ́ àsóhun náà lolùgbẹ́lùgbọ́n rí kò ń bi ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́ ń palá lẹ́kọ̀ọ́ fẹ́rẹ́fẹ́ ànábì wa adam alayhi salatu wa tó yarí òun lọ́padà jẹ́ ọ̀gá fún gbogbo àwọn tani gbogbo àwọn àlùjọ̀nù láyé lóbi já sí pé ó bẹ̀rẹ̀ ọ̀kọ́ náà ó lọ ẹ̀mí òun lára díjọ́ ọ̀gbìn alkiyama ọlọ́run sì ní innaka minal munzirin ìwé èsù ọ̀wà náà tẹ́lẹ̀ kí ni o tẹ́mi ẹ̀rẹ́ tá lọ́la tí ó fi dídọ́ gbéra kìyàmá alimuhim àwọn ọmọ ogun èṣù òun wà láwọn àlùjìnnì sọ̀rọ̀ mi ń ṣùgbọ́n àwọn àlùjẹnure kásáré yẹn àáfàá ni pé ó ń bẹ nínú wọn àwọn tó jẹ́ mùsùlùmí tí wọ́n jẹ́ ni ọlọ́run báwa náà ṣe jẹ́ èèyàn yìí ní ìsìn tààrẹ tó jẹ́ alùsùnà nu wa tààrẹ tó jẹ́ ṣíà tààrí kọ̀dàríyá torí mọ̀tẹ́sílà torí kàwárì téèyàn rí kírísítẹ̀n bọ́ọ̀lù wà náà àlùjẹnu náà ẹni eré ọwọ́ àánú wọn èèyàn bú ọwọ́ àánú wọn ẹni tí ń gbàwẹ̀ tí ń lọ hajj tí ń ṣe súnà gidi mutamọ́sík di súnà ń bẹ́nu wọn bákan náà ń tọ́jú pé olùyàpọ̀ ọlọ́run ọ̀tá ọlọ́run ń bẹ́nu wọn àwọn àlùjọ ló gan ẹ gbọ́dọ̀ súnà kan ní suratul jinn nínú Qur'an àwọn àjẹlẹ yẹn wà á ná mi nẹ́ẹ̀lì muslimuna wà mí nàl ọ̀sìtún fàmánà aslama fáwùláyíkà tàhárọ̀ rọ́ṣádà wà á màlẹ̀ ọ̀sìtún fàkánú lìjàhánà màhàtọ̀bà àwọn àjẹlẹ ní pé ń bẹ́nu àwọn tó jẹ́ mùsùlùmí wọ́n ní lẹ́rìí kọ́sítún àwọn olùgbẹ́rùgbẹ́rí ọ̀daràn ọ̀tá ọlọ́run olórí ibú èèyàn wọn bẹnu wa o ṣùgbọ́n o fàmọ́ ní asilamu ọ̀rọ̀ àwọn tó bá wà gbọ́ lọ́n gbọ́ tán jura àwọn ẹlẹ́fọ́ lọ́n fáwọn láyé ká fàárọ̀ ọ̀rọ̀ ṣẹ̀dá àwọn èèyàn gan náà wà lójú ọ̀nà òdodo wọ́n á mọ̀lẹ́ kọ́sítún ṣùgbọ́n àwọn olùgbẹ́rùgbẹ́rí fàkánú lí jahannama hatọba ọlọ́run fi wọ́n ṣe ẹ ń bá ṣe tọ́lọ́ ọba náà nínú àwọn àlìjẹnu jùmùhúrù sálàf ọ̀rọ̀ wọn ní pé kí ni o irú àwọn ẹ̀rọ inú àlìjẹnu náà ń lọ. now àwọn àlìjẹnu yìí náà wà rẹ ọlọ́run dá àwọn náà bó ṣe dá wa nítorí ìbáadá ni ọlọ́run dá àwọn náà torí pé ọlọ́run àti nínú kura ṣọ́lá tó zàrí àti àti tíṣe pé wà má kọ́ láti lè jí náà wà lè ń sá ìlà àlè àbùdù ọlọ́run lòun ọ̀dá ẹ ń nínú wọn yóò sọríire ẹ ń bá takotọlọ́ yóò jẹ́ kíni o hatabu jahannam yóò igi sẹ́gbẹ́ fúnna jahannam wa àwọn ta fún mi pé àgbáyé yìí ń bẹ torí pé mo rí tásìkò fún mi kéré àwọn ibi tí mo dẹ̀ fẹ́ lọ́pọ̀ ẹ̀rí tí ẹ̀rí méjì méjì àti mẹ́ta discuss. àwọn ẹ̀rí pọ̀ láti inú Quran lórí wípé yìí wọn ọlọ́ọ̀dá wọn. àti kọ́lẹ́ẹ̀dì wàlí ìnsá ìlàlì yaabudu ìyẹn gẹ́tù kọ́tọ́lẹ́rì ọlọ́run ní òun ó àti àwọn òun àti àlìjẹ̀nu bí kò sọ pé kájọ́ fún wọn lọ́hùn ìyẹn kọ́ pé òun dá àwa tá a kí ni o èèyàn àti kan odidi Qur'an àwọn tó sí pé láti ìbẹ̀rẹ̀ dé parí yìí ọ̀rọ̀ àwọn àlùjẹ́lẹ̀ ọlọ́run bá àlekẹ́ ọlábi ṣàlàyé àtàwọn nǹkan mi tó jọmọ́ rẹ̀ ẹ̀sìn wa mo rántí the occitane most tafsiri sura yìí ní University of Ilorin nínú Ramadan nígbà tí mo go through àwọn tafsiri tíra tafsiri wọ́n jẹ́ kí mi go through mọ̀ wípé wallahi àwọn àfa sọ̀rọ̀ nípa àwọn àlùjẹ̀nu tó pọ̀ adábàlẹ̀ kàwọn tafsiri kúrìtùbí ni tọ́mari ni ibnu kẹsìrì ni tafsiri bagawi ni tafsiri fatul kọdiri ni àtàwọn tafasiru ni àárí ẹ lọ ka tafsiri sura yẹn ẹ rí àìmọye àwọn ọ̀rọ̀ táwọn àfa sọ̀rọ̀ àwọn àlùjẹ̀nu àtàwọn nǹkan mi tó yẹ ká mọ̀ nípa wọn. ọlọ́run ní ibrahim kúlí uhiya ilayya anna ustama'a nafarun minal jinni faqalu inna sami'na qur'anan ajaba. àwọn àlùjẹnu wọn wá tẹ́tí gbọ́ kuran lórí àdébí sallallahu alaihi wasallam nígbà tó wá tẹ́tí gbọ́ kuran wọn rí pé ah, nínú táwọn àlùjẹnu mọ̀ sẹ́yìn ni pé wọ́n máa ń lọ gbọ́ wáyé ọlọ́run wọ́n máa gbéra wọ́n wá rò kí ló nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ òun ló fà tí ò jẹ́ kí a máa rí ọ̀rọ̀ lọ́wọ́ bá gbọ́ mọ́ wọ́n wá ń ṣèwádìí káàkiri mọ̀ṣárìkùlẹ̀ àrùbí wa magaribi ha gbogbo àgbáyé wá ń lọ from east to the west from north to the south àwọn fẹ́ẹ́ tó ń ṣẹlẹ̀ wọ́n tó wá gbọ́ kọ́ra àrùbí wa Muhammad sallallahu alayhi wa sallam ah n tí ò jẹ́ ká rí ọ̀rọ̀ ọlọ́mọ ẹ̀dí gbọ́mọ lélẹ̀ nígbà tó wá dá àárín ara wọn wọ́n ní ọlọ́run wà níbi ọ̀sán sọ fáwọn àgbẹ̀ pé kí ni o wúhìyà ìlàjà wọ́n ránṣẹ́ sí mi anna ustama anafa omi náà lè jí ní àwọn ikọ̀ kan jama'a tó ń nà lè jìn àwọn ikọ̀ kan náà àwọn àlùjànnú wọ́n tẹ́tí gbọ́ Qur'an lẹ́nu èmi ànábì sallallahu alaihi wasallam nígbà tó wọ́n gbọ́ Qur'an tán kí ni nǹkan tí wọ́n fi bọ̀ nígbà faqalu inna sami'na Qur'anan ajaba pé ah, a ẹ̀yin jama'a wa agbọ́ Qur'ani agbọ́ ọ̀rọ̀ náà lónìí ọ̀rọ̀ tá a gbọ́ yìí Qur'anan ajaba ọ̀rọ̀ tó ṣe wá lè mọ̀ ni torí pé nínú wọn ọ̀gbọ́rún kan yarí tọ́lá lọ́wọ́ Qur'ani ìsìn wàlẹ́ ló fi jẹ́ pé àwọn tá a mùsùlùmí ẹ̀dá àwọn wallahi alazim ìsìláàmù nìkan nìkan ṣoṣo òun lọ́nà ẹ bá wà nǹkan ní ìkí wallahi ó tọ̀ sọ̀rọ̀ ni yóò sì regret ìjọba ìdàlẹ̀ kẹyàmà torí pé àwọn òṣèlú Quran ó lè àwọn ṣọ́ọ̀tì fàtírì lápẹ̀rẹ̀ ń sìn láti àyà kẹ́nẹ́dẹ́ parí fatiateni fatiateni fatiateni ni súrà mi mímu mímu ní ọ̀rọ̀ parí ẹ̀ súrà mi nùnù nùnù tọ́ba tó wà láwọn tó tó mọ Kùránì kà dáadáa láwọn afáfẹ́ pé Kùránì dẹ́lẹ̀ nu wọn gan tọ́ba sì gbọ́ wà lẹ́yìn tó àwọn tó mọ rẹ̀ gan ó sì máa fẹ́ sọkún kí Kùránì ó sì wọ̀ wọ́ gan la àwọn àlùjẹ̀rẹ̀ náà wá gbọ́ kura sí ẹ̀sẹ̀ táwọn sì mọ̀ kura ní kátà nàbí sọlọ́lá alẹ́ sọlá kó sí wọ́n ní sẹ̀mí ìnà kùránà àjàbà á àgbọ̀ kura ní kura ní yìí oṣù wa léèmọ̀ yàrá yìí lárúṣìbì fa àmọ́ náà bìí kura ní yìí o ó ń tọ́ka yóò máa darí wa lọ síbi kí ni o ìmọ̀nà ni àfìyà àgbàgbọ́ wọ́n ti gbàgbọ́ nìyẹn wọ́n mọ̀ di mùsùlùmí ṣé tí ò bá sí àgbáyé wọn ni òfurufú kálọ̀ ka odi suratul jin àárí suratul jin nìkan ti tó lẹ́rìí pé kí ni o alamul jin àgbáyé tó ń bẹ ni. suratul akọ́fù náà àyà bíi twenty nine bẹ́ẹ̀ ọlọ́wọ́ yìí ti sọ̀rọ̀ fún náà ilé kan náà faramẹ́ jin yastami'una al-Qur'an nga táwọn kan náà àjọ̀dọ́ àwọn náà tó á gbọ́ kúrò àyìnbó àdúgbò sallallahu alaihi wasallam ìṣúra yẹn náà tó sàlàyé rẹ̀ kálọ̀ kan bẹ́ẹ̀. ìyá nìkan tó kọ́ atúrí ínsì ọlọ́run ní ẹ̀rí àti ṣe ládìhun àti palẹ́sẹ̀ lẹ́fún náà jẹ́ ànámọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú èèyàn àti tani o àlìjẹnu agbẹ́sẹ̀ tani ọwọ́ àlìjẹnu tani ọwọ́ náà èèyàn àtàǹjẹnu fàkọlẹ́yìn ẹgbẹ́ àìmọye àyànnú kan lórí fábí ayé àlá ìrọ̀bíkùmọ́ tukadiban ìrọ̀bíkùmọ́ tó wọ́n fẹ́ èwo nù àwọn ẹ̀dẹ̀kùn ọlọ́wọ̀ ẹ̀yin méjèèjì èèyàn àtàǹjẹnu ọlọ́wọ̀ àlìkẹ́ láńbáwí bẹ̀yẹn ẹ lọ́wọ́ ayọ̀ ìrọ̀bíkùmọ́ ìrọ̀bíkùmọ́ tàbí sọ́tò rahman nìkan o tó bẹ̀rẹ̀ ọlọ́run tó bẹ̀rẹ̀ na náà sẹ̀ àgbáyé tó ń bẹ òun ni wọ́n ẹ̀rí mi nìyẹn lọ kàtàbà lọ ka irú tíra rẹ̀ kátó lè sàn àìmọye tíra kan náà bẹ́ẹ̀ ń dọ̀dọ̀ ní Qur'an tíra yẹn náà kó àìmọye wá lórí pé kí ni o àgbáyé àlùjẹ̀nù sẹ́ tí ó ń bẹ ni ẹ wá já tó wo náà àgbáyé náà ní ìṣòwò gángan lọ́gá wọn ní kófin ọlọ́run yà yà lẹ́bí náà mọ́nà látọ̀ tábí òkùtù wá ti ṣàìtàn ọlọ́run ní àyè tí ẹjọ́ ìgbàgbọ́ òdodo ẹgbẹ́ ti yẹn gbọ́ o ẹ mọ́ tẹ̀lé ojúpọ̀nà èṣù ẹ mọ́ tẹ̀lé ìlànà èṣù torí pé wà mọ́ yọ tábí òkùtù wá ti ṣàìtàn ẹ ń bẹ́ẹ̀ lé tẹ̀lé ìlànà èṣù fa iná wú yá múrù bìlì fàṣà wàlmùnkàr ọlọ́run tẹ̀lé ìlànà èṣù aburú òfò kọ́lọ̀ nǹkan sọ wa ń bẹ̀ ẹ́ẹ̀dì mùsùlùmí lónìí ní ìsìn òun náà mọ̀ rò ìyẹn àbá ìgò wà síbi láì you are too primitive you are too barbaric yóò àmọ́ sọ àwọn ìbò ńláńlá wà fẹ́ẹ́ sèkéńtà fẹ́ẹ́ tẹ̀lé lánàá èṣù àdìsọ ìtọ́ ni máa fọwọ́ sí jẹun ànábì sọ bẹ́ẹ̀ ṣàìtọ́ lọ́ máa fọwọ́ sí jẹun yóò máa fọwọ́ ọ̀tún jẹ láìsí yóò fọwọ́ sí máa mú ọ̀lẹ̀ ìdájọ́ ìgbà yẹn àmọ́ bẹ́ẹ̀ lánàá àní ọ̀nà èṣù ìlànà èṣù ní sẹ́ kéèyàn máa ṣe boyfriend girlfriend ìlànà èṣù ni kìí sí ìlànà ìsìlámù boyfriend kí ni jẹ́ boyfriend girlfriend ìlànà èṣù ni kí ni jẹ́ kọ́kùnrin àtọ́bìnrin bọ́ra wọn lọ́wọ́ ẹ̀fẹ́ kíra yín ẹ̀lò ṣàdé ẹ̀là ayù yàrá ìlànà èṣù ni àwọn èèyàn àtẹ ìlànà èṣù lónìí inú wọn tó wọn máa dùn tọ́lá ọ̀dọ́ máa pé kí ni àní ọlọ́run tó wọ́ọ̀nù wa pé ẹ má tẹ̀lé ìlànà èṣù torí pé ẹgbẹ́ ilé tẹ̀lé ìlànà èṣù kí ni nǹkan tí wọ́n máa sọ fún yín ṣàyẹ̀tọ̀ ò ní í ṣe ìkẹ́gbẹ́ yàrá kí ni ó yá múrùbìlì fàṣà wàlímùnkà aburú òfò ìráre ní ọmọ ìpàyín láfẹ nígbà bá fẹ́ zìnà ní ìsìn tó yíwọ́ tó lóyún kí ni ó kù ọ̀fẹ́ sẹ́yún ìlànà kí ni gbogbo rẹ̀ zìnà tó ṣe gan ìlànà ọbẹ̀ látòrí boyfriend girlfriend ọ̀tí ọlọ́run òun gbòbe lọ́wọ́ o tó ń rò máa ṣe obìnrin bẹ́ẹ̀ wà kíláàsì èrè àìjọ kí sara yín nígbà ọ̀yá ara yín ògbémọ ẹ̀ṣẹ̀ sìnà gangan ó tó yíwọ́ ẹ lóyún ẹ tó sẹ́yún wo bí tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí wo bí tẹ́ ẹ wá bá dé gbogbo ìlànà ìlànà èṣù ni àlùfàṣà ni ọmọ ìpàdé láfẹ́ ọtí mímu ń kọ́

pẹ̀lú àwọn ẹ̀rí díẹ̀ yìí torí pé kò sàṣùkò àti máa kó ẹ̀rí wá lórí pé àgbáyé yìí ń bẹ ṣùgbọ́n pẹ̀lú I think we are convinced pé alamul jini wa shayatin àgbà akíkọ̀tún la kan tó ń bẹ ni kìí ṣe pé báyà nǹkan tí ó sì ń tó ń bẹ ni. ẹ jẹ́ ká wo hadith kí n tó hadith àwọn kẹ́límà alijinu, gangan kẹ́límà àlìjínù nínú Quran ọlọ́run repeat ẹ̀ for twenty two times ẹ lọ kakura láti fàtí àdínà tẹ ẹ bá sọ ìdára kẹ́límà àlìjínù the word was repeated for twenty two times nínú Quran bákan náà plural rẹ̀ àlìjáàni ọlọ́run repeat ẹ̀ for seven times ó di how many times now twenty nine ṣé n tí yóò bá ẹ̀ zi ti ọlọ́run repeat ẹ̀ pé bákan náà kẹ́lìmọ̀ ṣàìtọ́n ọlọ́run rìpítì ẹ̀ fún sixty eight times nínú Quran kẹ́lìmọ̀ ṣàìtọ́n sixty eight times ló wà rìpítì nínú Quran bẹ́ẹ̀ kẹ́lìmọ̀ ṣàyàpín tó ń ṣe plural fún ṣàìtọ́n ọlọ́run rìpítì ẹ̀ fún seventy times nínú kíni o nínú alukuran i think pẹ̀lú ìyẹn tó fún wa pé kíni o àní àgbáyé yìí ń kọ́ àgbáyé tí ó ń exist ni ẹ wá jẹ́ àwo hadith díẹ̀ bíi méjì tó rọ́jọ́ ti lọ nínú àwọn hadith òun ni àdìsẹ́ lè ti arí láti ọ̀dọ̀ Abu Sa'id al-Khudri kọ́lọ̀ kó bá mi yọrù sí i ó ní pàdé bí ìfọwọ́n fẹ́ràn pé eré Abu Sa'id al-Khudri inni araka tuhibbul ghanam wal badiya mo rí i ah onífẹ̀ẹ́ kọ́ ọmọ sin àgùntàn onífẹ̀ẹ́ kọ́ ọmọ dáná kó o sì máa wà ní onífẹ̀ẹ́ bí nǹkan bí àgbẹ̀ onífẹ̀ẹ́ rẹ̀ tó o bá ti wà láàrin àwọn àgùntàn rẹ tàbí ọ̀wà ní oko rẹ àníbi ni pé kí ni orí pé o pèrún fa azanta de sọlá pèrún pé àwọn tá a bá jẹ́ àgbẹ̀ bẹ́ẹ̀ amọ́ sábà àwọn oko pèrún tásìkò òun bá ti tọ́ ẹ̀ bá àmọ́ rí ìyànà bí ni o pèrún tọ́ ọ bá ti pèrún fọ́nfà assaultak bìnnìdà rí pé o gbóhùn rẹ sókè torí pé fàyè nà wú láyé snowu sọ́tàl mu'azzin jinnun wàlà shay'un illa ṣẹ́ǹdàláwù yawm al-qiyamah alábìnrin pé irun tó pè yẹ àwọn àlùjọ náà ò ní gbọ́ àbí nǹkan mi àbí kán jẹ́rìí kán jẹ́rìí gbé ọ̀ níjọ́ owó ìdàgbàsókè lágbàdá ńkọ́ ó máa ń kírun fọlọ́ọ̀ kí ló fani pé ẹ̀sán àjẹnú wọn sábà wà ní ogbó gan sẹ́gẹ́ àbí níbi àjẹnú ò ní gbọ̀hún rẹ sáǹtẹ̀ wọn bá sí ni kí ni ó gbọ̀hún rẹ mo rò pé agbáàdì sì yẹn nìsín àbí níbi ìbá àṣẹ àjẹnú ló gbọ̀hún tó pè yẹn yóò jẹ́rìí bí oníjọ́ gbé kìyàmá èrí kan nìyẹn àwọn bá àtúnlẹ̀ rí mi yìí pé anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ nínú àdìsí àbí òrera wọ́n ní pété ẹ bá ti gbọ́ tí kẹ́tẹ́kẹ́tẹ́ ìdáhùn sẹ̀mí tó ń nà yí kọlẹ̀ ìmọ̀ tẹ́ ẹ gbọ́ tí kẹ́tẹ́kẹ́tẹ́ anabi ni fata awadu bilayi mina shaitan ẹfọ Ọlọ́run ọba wa sọ kúrò lọ́dọ̀ shaitan fa iná wúrọ àti shaitan náà ó rí èṣù kan nìyẹn ó rà ń jẹun kan nìyẹn anabi ni ẹfọ Ọlọ́run wa sọ kúrò nbẹ rí dáa kẹtẹkẹtẹ tó bá dún nítorí túmọ̀ sí ni pé kí ni ó rí màláíkà ó rí àǹjẹ̀nu nìyẹn wọ́n gbà sẹ̀mí tó sì yá àdí tàbí ẹ̀bá kùkọ̀lẹ̀ bá gbọ́ tó kọ́ lórí kékeré kéèké sálù lọ́ àmì fọ́bìlì anabi ni ẹ tọrọ lọ́dọ̀ Ọlọ́run fàyínà àárọ̀ àti mọ́làkàn àjẹpẹ́ tẹ̀ bá rí kọ́ kí lákòókò rí o ó

ẹ bá pa àkùkọ yín o ẹ̀yin èèyàn ẹ bá àkùkọ yín lẹ àníbi tí bá kọ ọkọ fún wọn ṣáàbí bá pa wọn sábà ní ìyẹn rárá mo rò ni ẹ sìn ẹ̀rí kan nìyẹn pé alágbàáyé àwọn àgbáyé tí ó ń bẹ ni àwọn ẹ̀rí mi náà tó pọ̀ ẹ jẹ́ ká kúrò ní gbogbo abala yẹn torí àwọn ibi tí à ń lọ níwájú afáàní tó bá rí báyìí àwọn àlùjẹni tá a wá ń sọ yìí gangan ibi lọ́lọ́run ti dá wọn ibi iná lọ́lọ́run bá àlekẹ́ ọlá ti dá egbigbi iná ibi iná gangan iná pure iná gangan pure fire ọlọ́run bá àlekẹ́ láti dá àwọn àlùjànnú iná wọn àfi dá ṣàìtàn tọ́jú ọ̀gá wọn ìbẹ̀rẹ̀ ọlọ́run bá àlekẹ́ láti dá àwọn náà pẹ̀lú àìmọye àwọn ẹ̀rí nínú Qur'an irú suratul Hijr ayat twenty seven ọlọ́run ni wàlìjáàn kọ̀làkùnáwó min qabil min nari samum ọlọ́run ni ẹ̀rí àwọn àlùjànnú àwọn náà láti dá àwọn min qabil ṣáájú ọlọ́run dá dá àwọn èèyàn ọlọ́run dáhùn àlùjẹ̀nu àwọn mìíràn pé forty years àwọn mìíràn one thousand years àwọn mìíràn tó yàtọ̀ sí báyìí àlùmíràn pé ọlọ́run dáhùn àlùjẹ̀nu ṣáájú àwọn èèyàn ọlọ́run ní àwọn àlùjẹ̀nu adáwọn ṣáájú látara kíni o nínà rìsàmù ibi iná iná gangan làwọn ọlọ́run bá ti dá wọn. atórínú hadithi náà tí anabi sallallahu alaihi wasallam hadithi yẹn ìyàwó aisha ni ó gbà wá wọ́n nàbí sọ pé khuliqatil malaika min nar wọ́n dá àwọn màláìka láti di ìmọ́lẹ̀ wà khuliqal jan min marjin min nar wọ́n dá àwọn àlùjànnú láti bí kíni o láti bí ègbín náà òun náà ti dá wọn wa khuliqa ádámà mimma wusfa lakum wọ́n dá nàbí ádámà láti bí nǹkan tá a ṣe kíni o tá a ti ròyìn fún yín tọ́lọ́mọba àlékè ọlá sọ alimimu ni pé pẹ̀lú àwọn ẹ̀rí méjì yìí ó jẹ́ pé wàá pé ibo láti dá wọn àlùjànnú o ibi náà ti dá wọn ẹlẹ́mi àwọn abẹ́rẹ́ pé ńgbà ah, ọlọ́run dá wọn bí iná ṣé náà wà á rán wọn láti lọ́ba ju wọn náà àwọn àfáà ni pé ìbéèrè Adam láti di omi ṣé tí wọn bá mú omi lápẹrẹ tán tó wá ń kọ́ omi bóyàn lórí tómi yẹn òjò sómi ò ní dùn ọ́ ìkànnì yẹn àbí òjò òjò tó lágbára gẹ́ wọ́n rọ̀ ló wá ń pọ́ tàbí káàtì ẹ̀sìn yìí lẹ́ẹ̀gẹ́ wọ́n wá gbé omi kaná tómi gbóná gidi wọ́n wá bẹ́ẹ̀ ni ẹ̀sìn sọ́dọ̀ kọ́nà ti bẹ́ẹ̀ ni omi sì ń rọ̀ ìkànnì yẹn inú tó ní wípé iná ọlọ́run bá ti dá wọn kò kí ń ṣe pé iná náà wà báyìí ọlọ́run dá wọn láti di nǹkan téèyàn bá dá kan láti di nǹkan kéde pé nǹkan yẹn náà ni ó wà yóò padà change form tọ́gbà wọn kọ́kàdà jù wọn sínú náà ń kọ́ àwọn bá nígbè ọlọ́wọ́n bá àlékè ọlá kọ̀dírò náà làwọn bá àlékè jẹ wọn láwọn tó bá ṣe wọn tí náà yóò sì dùn wọn ọlọ́wọ́n láti bí iná kò túmọ̀ sí pé tí wọ́n bá jìyà àbẹ̀lọ́ bá jù wọn nínú iná wà nínú wọn iná wọn àwọn afáàní pé bí nìyẹn torí bá ń gbogbo òun ni ẹ̀wájú àwọn ìran tí àwọn yìí tí wọ́n pín sí àdìsí ń bẹ nínú alhakim ó ní ànábì sallallahu alaihi wasallam àwọn àfáàní hadith sahih òun ni hadith yẹn ó ní fàlàbí ìsọ̀sọ̀ wípé àlìjínù sàlátàtù asnaf ẹ rí àwọn àlìjẹnu ìran mẹ́ta péré náà pín sí ìran mẹ́ta lọ́lọ́run bá àlekè ọlá ṣe wọn. sunfún làum ajineha ìran kan bẹnu wọn tó já sí wípé làum ajineha yẹtìrúnà fìlhàwà wọn ní ìyẹ́ tí wọ́n máa ń fò nínú atẹ́gùn pèrèpè gbọ́dọ̀ mi yé mi sìn wọ́n ní ìyẹ́ bọ́lọ̀ ṣe dá wọn nìyẹn wọ́n máa ń fònú atẹ́gùn láàrin ìṣẹ́jú kan ní ìsìn pín ó ti kó láti gbàdàdé kù <clears throat> nínú àánú ọlọ́run tẹ́ ẹ bá wo ìtàn ànábì sùlẹ́mà àti bàlẹ́kìrìsì nínú sọ́ràtù nàmúlì kan ni. wà á kọ́ ọ́lá ìfúrí tó mìnà lè jìnnì ana àti kàbí. tẹ́ ẹ bá lọ wo ìtàn yẹn wọ́n ní bá ìfúrí tó mìnà jìnnì báyìí kánàbì sùlẹ́mà náà tó yajú kó tó pajú dé báyìí ó ti bí àga àdìlẹ̀ kí sùdé ó ti bí àga yẹn dé. ìfòrító mínàlì kíni o mínàlì jìn ara àwọn ọkọ táwọn àjẹnú ìkan náà àwọn ọkọ ni ìfòrítì sóyún ní ìsìn wọn ní ìfòrítù yẹn àjẹnú tó le gidi òun ní jẹ bẹ́ẹ̀ ojú ẹsẹ̀ ó ti dé àjàbàlẹ kìsìdè kátó dá àwọn o wọn níyẹ yẹpìrú nàpìlà wà inú afẹ́fẹ́ náà ti ń fò ẹ lè rí níbí ìdáyé ní ìsìn ọlọ́run dá àwọn kan máa mi tẹ́gbẹ́ àwọn ọmọ fò káàkiri ó lè sọ pé gbọ́dọ̀ ti wá nígbà inṣọ́ra tó bá di next hour débi àwọn bíi ìlàjì gangan kéèyàn bá lé pàǹdànù bá kó sí làǹsọ̀mọ́ láti táwọn afáàbá ṣe rúkìá fún àjẹ́rìí ni pé Tógò lòun ti wá ó lè ní Amẹ́ríkà lòun ti wá ó rọrùn fún láti kúrò láti kọ́ńtì kan kò nídìí pé òun gba visa kò nídìí ẹ̀kẹ́ kan kò nídìí passport sóyè ìran kánú wọn nìyẹn. wàfí fún hayatun wà qarib wàfí ìwàyàtì hayatun wà kilab àwọn kan bẹ̀rẹ̀ bí wọ́n sí pé bí ejò bí àkekèé bí ajá ni wọ́n àwọn máa ń di irú àwọn kan yẹn lóbi jáde pété ìbàgbàgbé nínú súnà téèyàn bá sáré rí ejò nínú ilé ṣẹ̀rí àfẹ́ kọ́ sáré pa kọ́ sálámà sínú ilé nínú ẹ̀kọ́ súnà lọ́wọ́ àtọ́ bá ti ń wọlé ìbáàjẹ́ pé wọ́n nìkan ló ń gbé yàrá rẹ̀ àbótẹ́ẹ̀lì sàlámù alẹ́kùn kò túmọ̀ sí pé èèyàn ń bẹnu ní sálámà sínú ilé bóyá lè rí náà ọmọ ìyá ìjẹun tó yẹ kó dejò tọ́wá sínú ilé tọ́wá sálámà yóò pòórá tọ́ba di pé ó pòórá o tó lè ka bí suratul baqara àbáyá tó yìí tàbáwọn àdúrà ní tẹ́lẹ̀ pé wà ní súnà tí o bá jẹ́ wá pòórá tó ajẹ́ pé ó ti kúrò ní àǹjẹ̀nu nọ́mà ejò nu ọ̀ wà yọgi torí àdúrà àwọn ìbẹ́lẹ̀ tó ní o lè di ejò o lè di àkekèé o lè di ajá o lè di olóńgbò pàápàá jùlọ tó bá jẹ́ dúdú yorùbá nínú àlẹ́kẹ́lẹ́bó la sọ́ọ́rì ṣaitan ajá dúdú o lè ajá dúdú o lè di àwọn nǹkan dúdú yẹn àwọn kan bẹ́ẹ̀ náà àwọn àjẹ̀nu ni ìtàn mo rò pọ́nrọ̀ mi yé lọ ní ìsìn wàá fún fún yàhìlú náà àwọn ìran kan bẹ́ẹ̀ lọ́tọ́ yà sí pé àwọn tí wọn afáàdé pépè ní kékeré yòókè múnà yòókè ìlú wọn lè dúró fàáyàn wọn sọ lè kó bẹ kátó lọ síbòmí sẹgbọrọ mi ń sìn àwọn ò ní wọn lè dúró sáré èèyàn báyìí kátó lè tó lọ síbòmí ibi tí nǹkan bá ti káwọn mọ òun nìyẹn ìran mẹ́ta tọlọmọba àdìgbẹlá fún wọn sínú yẹn tẹ bá wò ìran mẹ́ta tọlọmọ fún wọn sí yìí ní ìsìn ìyẹn jẹ́ kó yẹ wa wípé àwọn kan ní àwọn àlùjànnú bọ́lá ọ̀sẹ̀ ṣẹ̀dá wọn àwọn ọmọ fò káàkiri bọ́lọ̀ ṣẹ̀ṣẹ̀ dáa tí wọn kò síbi tán lédè tí wọ́n fẹ́ dé lágbàáyé àwọn kan àwọn máa di àwọn ẹranko tàbí àwọn nǹkan míì òun ni bọ́lọ̀ ṣẹ̀ṣẹ̀ dáa ti wọn nìyẹn. àwọn kan sì rẹ́ tí wọ́n wọ́n lè gbénu ilé lọ́tọ̀ yìí wọ́n tún ká tún lọ gbénu omi wọ́n lè gbénu omi wọ́n lè tún lè gbógbó mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bọ́lọ̀ ṣe dá wọn nìyẹn. tó bá wá rí bẹ́ẹ̀ gangan ibo làwọn àlùjọ̀nù wa máa ń gbé àti màmá tápín sí nìsín kí n tó bọ́ síbi ibo làwọn àlùjọ̀nù máa ń gbé gangan láàrin yìí ó yẹ ká gbá àwọn kankan yé. sẹ́yìn bá níbi láwọn ará kanú wọn máa ń di àwọn ẹranko ṣẹ́gbọ́n mi ń nínú àwọn ibi tí ti ń abẹ́lẹ̀ Yorùbá mo sì wà òfura mo sì àwọn eléré tó ń ṣe àwọn eré kan àìmọye àwọn àwọn ayé àbí lábẹ́ ọ̀run àbí nǹkan bẹ àbí wà fúgà wọn tó máa ń ṣe yẹn ìgbà tí ìtàn bá ń sọ àwọn èèyàn sì máa ń mí kanlẹ̀ òwò ẹlòmíì ò lè sùn màá máa rẹ́rìn-ín pé wà lọ́ọ̀ àwọn nǹkan tó ń sọ yìí ìtú òyàwó rẹ̀ ni pé iṣẹ́ àwọn àlùjẹ̀nu làwọn nǹkan mi ṣùgbọ́n torí báwọn èèyàn ọgbọ́n yé wọ́n fi bá wọn lákìdá jẹ tẹ́ bá wo òbúkọ dúdú ẹran yóò ṣogbo àti gbogbo àwọn eré burúkú yẹn mọ́ọ̀sì àwọn nǹkan burúkú táwọn èèyàn torí pé mọ́ọ̀sì àwọn èèyàn yìí gẹ́gẹ́ fúnra wọn wọ́n lu àjẹnu wọ́n mọ àwọn nǹkan kọ̀ọ̀kan tó ń ṣẹlẹ̀ tó wọ́n ẹ̀lẹ́ni mọ̀ọ́rẹ̀ kàpẹ́ pé kí ni ìmọ̀ rẹ̀ òdodo ní Kùránì àti súnà lọ́wọ́ àwọn tó ẹja jẹrẹ jẹ tàbí kán tó fi lànà ṣírùkù kún wọ́n wá bá àwọn nǹkan yìí báàkì dá àwọn ẹ̀gbọ́n àwọn ọba kálukú náà ni nínú kọjá pé nọ́mà olú aláǹgbá kẹjàbọ ni níìsín èèyàn lè mọ ọ̀sán lọ pé yé wọ́n tó dé o àwọn ẹ̀yà tó dé tèmi ta lónìí. irú ọ̀sán náà wọ́n kẹ̀lé jẹ́ kébé yáni ìṣèbọ́yọ́ kẹ̀ dáná kíchìn ló bá ara rí bí ọ̀pọ̀ yóò tún ní wọ́n dé o tó ti wéré kan. àbọ̀lá rí òbúkọ dúdú kan ara ń jẹ ẹ̀wà ah ìní jẹ́ wàyí mọ́ òbúkọ dúdú yóò ṣogbó lélẹ̀. táwa bá gbọ́ lánàá àgbáyé àwọn àlùjẹ̀nu yé bó ṣe wà problem. and kámọ́ bẹ̀rù àwọn àlùjẹ̀nu bọ́lá ti dá àwọn ẹ̀dá ni wọ́n ẹ̀dá ni wá wọ́n máa ń ṣe ìdáhùn fún yẹn o à ń bọ̀ wá bẹ́ẹ̀ wọ́n máa ń fara ní àwọn èèyàn tọ́lọ̀ ń bá ti bẹ́ẹ̀ because wà máa ń bè bọ́ọ̀rì náà bí mi ahadi ilà bí ìdìlá àtọ̀dá àwọn tó jẹ́ ṣàìtàn ni àti bẹ́ẹ̀ burúkú ni àtàwọn wọn lè fi nira kan yẹn àti pẹ̀lú àṣẹ ọlọ́run àná sì láwọn à gbogbo àwọn fíìmù bú àwọn kírísítẹ́ẹ̀tì bí ṣe fún wa yẹn ti ń dẹ́rù bá kálukú ká lọ tún àkídà wa ṣe wà lọ́yà kídà àwọn yẹn ti bàjẹ́ ẹ̀yà ayé mo tọ́ná tì yẹn náà gbogbo àwọn kíṣẹ́ẹ̀tì yẹn wọ́n fi ń bá kídà àwọn yẹn jẹ́ ni ká gan abala kan nìyẹn ibo làwọn àlùjẹ̀nu ń gbé ẹ̀jẹ̀ káwọ́ bẹ̀ àwọn àfáà nípa àwọn àlùjẹ̀nu bọ́ọ̀ ṣe dá wọn àìmọye àyè ni wọ́n ń gbé ó ń bẹ inú wọn bí wọ́n ti pé inú ilé tèmi àti ẹjọ́ ń gbé òun náà làwọn náà ń gbé mo fẹ́ bọ́ọ̀ mi yẹn sìn táàtì rádìsì lórí ẹ̀ tó dá sí pé àdúrà tó yẹ kó sùn tó ọba ṣe ẹ̀ẹ́dẹ̀sùn lórí bẹ́ẹ̀dì tó ọba fẹ́ jẹun ẹ̀ẹ́jọ jẹun ni tó o bá ṣe àdúrà súnà tó yẹ kó ṣe tó o bá fẹ́ wọ aṣọ tó o ṣe àdúrà súnà tó yẹ kó ṣe ẹ̀ẹ́jọ wọ aṣọ ni tó o bá fẹ́ súnmọ́yàwó rẹ níwọ̀n tó o bá ti má rì tó o kì í ṣe àpọn ẹ̀ẹ́jọ máa súnmọ́yàwó rẹ ni ọ̀ bẹ́nu wọn báwọn ẹjọ́ ń gbélé ẹjọ́ ń wọnú mọ́tò ẹjọ́ ń ṣe gbogbo nǹkan ni sọ̀rọ̀ mi lọ́lọ́run bẹ pàtíkúlà ìwọ́ tó ọdẹ ilé sẹ́rí kù òbí tó lọ wà mẹ́ni àárọ̀dọ̀ à ń zikiri rahman nùkọ́ yìí láwù ṣàìtọ́nán fàwùwà láwù kọ́rí yóò di ọ̀rẹ́ ayò rẹ bẹ́ẹ̀ lọ káàkiri níjọba wọn bẹ̀rẹ̀ sí ní ṣètò ọlọ́run báyìí wàhálà déńjọ náà nù ebi wọn bẹ̀rẹ̀ sí ní máa pa kò ní rí lógbé màtí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó dájọ́ pé òun náà máa jẹ́ mọ́sálásí pàtíkúlà àwọn ajẹ́ wọn náà bá wọn wọn sọ̀rọ̀ a máa wọn nígbà bá dá àárín yẹn a máa wọn kọ̀ọ̀kan wá lórí àárín yẹn mọ́tàlásí a ní ìdájọ́ nílẹ̀ abẹ́ẹ̀ tó ń gbé bẹ́ẹ̀ mọ́tàlá rẹ̀ ọjà kú àwọn bá jẹ́ mùsùlùmí ní wọn ẹ̀ ní ọ bẹ́ẹ̀ tẹ́ tó ẹ gbogbo tá a gbà sí gbọ́ wá sí jẹ́ mùsùlùmí náà àwọn kan bẹ bẹ́ẹ̀ kí ni bá a ṣe ń gbénu ilé làwọn náà ń gbénu wọn. náà bákan náà wọn bẹ bẹ́ẹ̀ kí ni orí òkè àwọn àjìbáyìí mùtàfà àwọn orí òkè tó ga èyí ni bẹ̀rẹ̀ ló fi dási na àgbọ̀ kan agbọ́dọ̀ gbọ̀súnà lórí ẹ̀ ìmí ìnú wa orí òkè ló máa ń gbé orí pàtíkọ́lá orí òkè tó bá ga jù orí àwọn àpáta ńláńlá ìnú wọn inú odò ni odò àwọn odò odò wà lẹ́ẹ̀lẹ́ tí ó rújú bóyá kí n sọ my own personal practical experience kan mo rántí wípé aṣerúkẹ́ àfọkànnà àwọn sisters wa nígbà tí mo fi wà ní University of Ilorin ẹ̀yìn rẹ̀ àǹjẹ̀nù márùn ló kó sí lára àǹjẹ̀nù márùn òun ló kó sẹ́ni yẹn lára nítòsí fàbọ́yá ká lè benefit from it nígbà tá a ṣe rúkìá tẹ́ni yẹn àwọn àǹjẹ̀nù yẹn padà sọ̀rọ̀ bàbá ìyá àtọmọ mẹ́ta òun náà kó sẹ́ni kan lára nígbà tá a wá padà béèrè pé níbo ló ń gbé ó nínú omi ló ń gbé àti ìtàn ìrora pẹ́lú òótọ́ tóun bá ti sùn òun máa ń lálàá pé kí ni òun sàn wà nínú omi òun ó sọ fún àwọn àjẹnù tó ń dọ̀ láàmú inú omi náà ń gbé alihamudulilayi amara àwọn padà gba Islam tí wọ́n sì jáde kódà yìí sàyẹn ti di mọ́ ní ìsìn kí ló dé kọ́kọ́ sí láàánú wípé ń padà débi mọ̀dákìlì ṣàìtọ́ ni àsìkò onímọ̀kẹ́ ń wò tó nífẹ̀ẹ́ tójọ́ pọ̀ ni ìtọ́jà tó kó sí láàánú wípé òun àti bóra àwọn ọbẹ̀ fẹ́ra wọn wọ́n ní problem níbi kíni o ṣé jẹ́nẹ́tà fúlẹ̀ máa ń pè àbí blood group gbé Canada dss gbé òun as àbí ọbẹ̀ àfa sc something of that nature wàhálà tá a tẹlẹ̀ wọ́n bẹ̀ ti develop lọ́ọ̀fù tá à ń wí àbọ̀ ìfọ̀ ìfọ̀ tá à ń sọ yẹ sọ wọn pé ọ̀rọ̀ ìfẹ́ lágbára gẹ́ so àwọn pẹ́rẹ́ǹtì sísà yarí pé kò lè fẹ́ àfa yẹn sísà àti bọ́dà rè ìfẹ́ ṣe kí ni o ó ti dé bí wáhùn wáhùn percent ìfẹ́ yẹn ti lágbára gan wàhálà bá dé sísà bá ń ronú tí àbá ti gbàgbé tọ́lọ́ bá ní kí n débẹ̀ nínú àwọn mọ̀dáhìlù ṣàìtọ́n ọ̀kan ní ẹ̀ ní alọ́gọ́fúlátù ṣẹ̀dídà alọ́gọ́fúlátù ṣẹ̀dídà nígbà tó èèyàn bá fọnú fọ́ra nípa ọlọ́run ló fi dáhùn mọ́ sí wa ẹ̀jọ̀ ẹ̀jẹ̀ ká nǹkan lé ayé mọ̀jẹ̀ àbímú mọ̀jẹ̀ kí nǹkan múlẹ̀ lé pé wọ́n wà gbàgbé ọlọ́run lápẹ̀lẹ́ ṣe bọ́yá nìṣẹ́ ọlọ́run kó sọ wa ń bẹ ọgbẹ́ ọlọ́wọ́ rìsọ́ọ̀tì ọba rí pé ní kárí mẹ́ta nu kọ́sìs ọwọ́ rò pé ìwọ ọlọ́run tó jẹ́ pé dáàdi mi ní gbọ́dọ̀ mọ́ ní two and first class ìwọ ọlọ́run tí màá nílò kíní kan ṣé àbẹ̀yẹ speed lápẹ̀rẹ̀ kọ́lọ́mọ́ ti ṣàdánwò fún wa ọwọ́ àrònú lọ ṣẹ̀jú mẹ́ẹ̀ẹ́dógún hàn tó jẹ́ pé ibi tí màá táàkì nìkan àmì mẹ́rin léyìí tí ìgbà ti lọ sábìsì dáàdì mi ní ìwé ọgbọ́n wa ronú ọwọ́ ronú ọba fẹ́ para rẹ ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ogún ṣẹ́jú sọlásìkò tó fi orí rẹ̀ fún àkókò àbí ọlọ́run àrẹ ẹ̀gẹ́ ìdẹ́gbẹ́ sọ àlùgọ́fúnlá kù ṣẹ́jú dà ní àjẹmílẹ̀ àkáàkì lásìkò yẹn tí ó kò sí ọlá tó nìmọ̀ àsìkò yẹn tọ́lá jẹ́ lóyún ẹ̀ máa ma sọ nígbà tá à ń gba convert pé kí ló dé síta yìí ẹni ọlọ́run ló sì máa ń ṣe àbíkà ó ní bẹ́ẹ̀ ni ó ní kódà ń tẹ́tọ̀ òun kó sílẹ̀ àti màṣẹ mistake bẹ́ẹ̀ ìta ẹ̀gẹ́ ń gbàwé lọ́dọ̀ ẹ̀ ó ní ṣùgbọ́n ibi tó ti ronú ọ̀rọ̀ òun àtàfà rẹ̀ làwọn ti kó sílẹ̀ àlùgọ́fúlà tó dídá nìyẹn àǹdẹ́nà wọ́n Islam kí ni abẹ́rẹ́ lọ́mọ ẹ̀ ní wípé ìmí ìnú yẹ inú o ihò ló fi jẹ́ pé inú súnà súnà ní akáwọn mọ̀tọ̀ sínú o ìwọ tó ọkẹ́ níbi láti sọ́kàwé ìwò kan ọba ọba bẹ̀rẹ̀ ọba sáré ń tọ̀ bẹ́ẹ̀ hey àánú ẹ̀ ń ṣe mí. ó lè jẹ́ àwọn àjẹ̀nu máa ń gbé bẹ́ẹ̀ ó lè jẹ́ pé nínú ọba túnbà tó bá jẹ́ pé ìtọ́ jẹ́ kèfèrí àbí ìkànnì wọn tó bá tọ̀ sí lórí yóò wà máa sọ ó lè fẹ́ kó sì yẹn lára. mo rò pọ́nrọ́ mi yóò sìn ìmí ń gbénu ihò nínú àwọn àlìjànú yìí ìmí inú wọn o àmọ́ kí ni lọ́ọ́ xaaliya àwọn ibi ẹ gbọ́dọ̀ ní àwọn completed buildings àwọn àjẹnú wọn ń gbé bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi ẹ̀sìn inú inú wọn tiẹ̀ inú ẹ̀gbin ibi tó ti ń dalẹ̀ sí inú àwọn incinerators nǹkan kan yẹn àjẹnú gbé bẹ́ẹ̀ ó rọrùn fún wọn pàtíkùlà àwọn tó máa ń gbé bẹ́ẹ̀ nù wọn jù àwọn tó bá jẹ́ kẹsìrì nù wọn torí pé nǹkan ẹ̀gbin làwọn like ṣùgbọ́n àwọn bá jẹ́ mùsùlùmí àwọn ìsábà gbé ìmí inú wọn inú ilé ẹ̀gbin yẹn náà máa ń gbé gangan bákan náà ìmí inú wọn àfààní ẹ̀ mọ́jọ surprise ni o wọn a máa gbé ara èèyàn náà tí wọ́n ara èèyàn tí wọ́n kò sí yàn lára yìí bíbí ńlá tásìkò bá tó bá next week next week là ń bọ̀ wá síbi àlẹ́ ìlàjì màá mú àwọn personal experience tèmi gangan wá ìkànnì mo ti mú wá yìí sọ̀rọ̀ mi yẹn sìn tẹ́lẹ̀ àwọn àjẹmí àwọn ẹgbẹ́ ara èèyàn báyìí tí wọ́n sì máa dà láàmú bí evening ńlá tó lọ́n bá fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi yẹn sìn kọ́lọ̀ kó mọ́ fún wọn níjẹ̀rí lórí àwọn tá a jẹ́ mùsùlùmí. bákan náà àwọn àlekọ́dà gan wọn pàápàá jùlọ àwọn tá a jẹ́ sisters ìwọ ni wọn sọ wà lẹ́yìn kékeré láti dẹ́rù bà wá a lè mọ ìpadà sọ àwọn ìdà tọ́lọ̀ náà tá a jẹ́ mùsùlùmí tẹ́ pé àǹjẹ̀nú ọmọ kéne wàlọ́ ìlà àrí nfẹ́. sọ ẹgbẹ́ ti nìsín àwọn tó bá jẹ́ mùsùlùmí ní wọn wọn wà àwọn tó jẹ́ kébìlì ní wọn bẹ àtàwọn bá ṣe relate pẹ̀lú next week nìyẹn tá a dèbí ìlàjì gangan àti tàṣínàt àwọn protective measures or weapons tá a máa lò tó jẹ́ pọ́lọ́ ọmọ ìbísọ̀ ẹ̀sọ́ wa á dèbẹ̀ next week ìyẹn ṣe wí iṣẹ́ tó ní. àbáyé ni wàlẹ̀ kẹ́ẹ́ sẹ́yẹ́ billahi alazim mo fi ọlọ́run sẹlẹ́rì mo fi ọlọ́run sẹlẹ́rì mo mọ̀ kánú àwọn ọmọ ìyá wa tá a ṣe rúkẹ́yà fún i was fully involved níbi rúkẹ́yà ni yìí sọ̀rọ̀ mi ń sìn iṣẹ́ táwọn àjẹmí ẹ̀tọ́ ní kan ṣe ni pé kí ni o ká lọ dílé ọmọ rẹ̀ kọ́mọ ọ̀rọ̀ ọmọ bí alábìlá ni ẹ ti padà bímọ tọ́lọ́ ti sànú ẹ̀ mo tó gbọ́ kan lẹ́nu kan àwọn sáàdù ní gẹ́gẹ́ tó sọ pé kí ni o ẹni yẹn rè àwọn àjẹmí wọn lọ dó sílẹ̀ ọmọ rẹ̀ iṣẹ́ mẹ́rin ló wé kọ́mọ ọ̀rọ̀ ọmọ bí kọ́lọ́ tó padà yẹpẹrẹ wọn so wọ́n á máa gbé lọ ọmọbìnrin ìmí ló máa gbé apé èèyàn ó lè gbé fún èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu ara so nítorí máa ń fà kátó wọlé sí yàn la ó láwọn nǹkan tó máa ń fà náà o yàtọ̀ sí kébé àbẹ̀lọ́ fẹ́ bínú sí ọlọ́mọ bínú sí wa àwọn nǹkan tó máa ń fà náà ara lẹ́kítọ̀ màá sáré sọ pé pásítọ̀ tán ní kí n stọ́ọ̀pù tó so wọ́n máa ń gbé ara èèyàn náà tí wọ́n wọlé sí yàn lára kọ́lọ́n kọ́ máa ni o ilé ẹ̀gbin toilet ilé ẹ̀gbin bẹ́ẹ̀ pàápàá wọn tó bá jẹ́ kéfèrè inú wọn wọ́n máa ń gbé ilé ẹ̀gbin báyìí ilé ìtọ̀ wa ilé ìyàgbẹ́ wa àwọn ibi tá à ń sẹ́gbẹ́ sí àwọn ìdènà àmọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ kí n tó fẹ́ experience kan wá láàrin yìí there was a sister sẹ́ni bẹ́ẹ̀ tó àwọn abájẹ́ sister ṣe wẹ́n mọ̀jẹ̀ káyàwó ọjà ẹ̀jẹ̀ ká dún ní mọ́ lọ́n kádẹ̀ rí pa à ń ṣe nítorí fani pé most our sisters wọn tafi ní problem ẹ̀ mọ́ ìmí ni wọ́n máa sakọ pé òun lè lo èmi ni wàá máa bu ara mi and àwọn àǹdẹ̀nu á máa sọ èmi ni wọ́n gan gẹ́gẹ́ kó mo láìkì obì mo láìkì obì yẹn ni mo ṣe kó sí la kò jù láàánú lọ yóò pàtíkúlà jùlọ kí n fi kún láàrin náà lásìkò tá a bá ń ṣe menstruation wa ìyẹn ọ̀sọ́ wa di pé ká má ṣe ìbáadà àwọn tá a lè ṣe ní Islam àwọn àfa àti sọ bóyá ò lè kírun ní òlé gbàwé ní àtàwọn nǹkan mi kò ní ọmọ ṣe àzìkárù tó yẹ kó ṣe kò ní ọmọ ṣe àwọn àyà tó jẹ́ àyà ìṣọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èmi ti rí sísà kẹ́kẹ́ pé àǹjẹ̀nú yẹn mọ̀ sọ fún wa báyìí nígbà tá a ṣe orúkẹ́ àfún pé òun mọ̀ kì sísà yẹn strong ṣùgbọ́n àsìkò tó ń ṣe haidol àwọn kò sí lára kíláàsì ọ̀dọ̀ bẹ̀rẹ̀ sísà kan wà nígbà tá a ṣe orúkẹ́ àfún àǹjẹ̀nú yẹn pé láti nineteen eighty five lòun ti kó sí la ní tọ́ílẹ̀tì. ẹ̀rọ àwọn tó wá tẹ̀lẹ̀ mọ́tò àwọn campus tẹ̀ wọ́n yìí àjẹnú bẹ̀rẹ̀ àmì ìdí ìdàlámù ẹ má tó jẹ́ ẹ̀mọ̀ torí pé ìlànà tó ń lo ìlànà kíni o ìlànà ṣàìtọ́n sísà tí mo ń sọ yìí níjọ́ tó bẹ̀rẹ̀ sí ní borí tó wá di pé ó ṣe súnmọ̀ dáadáa ni wàhálà wa dé bá láti 1985 kékeré ló wà àjẹnú ti kó sí la àjẹnú yẹn sọ bẹ́ẹ̀ ó ní ní tọ́ílẹ̀ ó dẹ̀ dákọ̀ lé wọn lẹ́tà ó ní bẹ́ẹ̀ ni lóòótọ́ pé nineteen eighty five eré àbáyé lòun wà nílùú àwọn àbáyé ibẹ̀ lòun ti kó sí la nineteen eighty five as far back as nineteen eighty five lòun ti kó sí ẹni yẹn lára nílé ẹ̀gbìn àìmọye cases báyìí náà ló jẹ́ pé wà tó yẹ pé ilé ẹ̀gbìn làǹjẹ́ náà mi ti máa ń kó sí yẹn la ó lè lọ́ọ̀tọ̀ sóhun lórí ó lè léyàn yàgbẹ́ sóhun lórí ẹgẹ́ tìrú kan yẹn ń sìn torí pé ọlọ́run ò jẹ́ ká rí wọn ṣùgbọ́n àwọn nǹkan bẹ́ẹ̀ táwọn ṣe náà ó táwọn débi tààfin náà ti rárẹ̀ náà ní kíkó sàdíkàrù kó tó wọlé ẹ̀ tẹ́lá ti àdíkàrù irú ìwáyà ajá ní bísímìlá nínú ilé ẹ̀mí kan kó tó wọ tọ́lẹ̀tì bísímìlá Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith ọlọ́wọ́ fọ àwọn àjẹnà lójú ni ọlọ́wọ́ àdìsí àdìsí ọlọ́wọ́ fọ àwọn lójú tán nìrí ọba yìí ara àwọn tààsí náà ti kàn ní agbára débẹ̀ next week àwọn táàtì máa sọ̀rọ̀ àwa kó lọ́wọ́ wọn sọ̀rọ̀ mi yẹn sìn so ilé ẹ̀gbin àwọn àjẹnà máa ń gbé bẹ́ẹ̀ tó bá fẹ́ wọlé ẹ̀gbin jọ́ tó lọ́lọ́ rí kó ṣe àdùkár àdúrà tánà bí ni ó ṣe rí kó ṣe mọ́tì máa tọjọ́ ilé ẹ̀gbin wọ́n bẹ́ẹ̀ bí wọ́n ti ń wẹ̀ lọ́tẹ́ẹ̀lì bí tí wọ́n fẹ́ àjẹlẹ̀ lọ́rin náà nìyẹn ẹ wà ara àwọn ọmọ àròkàn wọn àrọ ọkọ orin gidi nílé ìwẹ̀ bí o tó máa tún lè pọn bọ́n lára gbọ́fẹ́ gíní kan mọ́fẹ́ mọ́fẹ́ ẹ̀rí nílé ìgbín ní oṣù máa kọrin ìjọ kan abẹ ìkànnì àbúrò àwọn àwọn wà ó wà náà bàbá àti mùsùlùmí lẹni yẹn ṣùgbọ́n pẹ̀lú àìgbàgbọ́ yé Islam ẹ̀ ó rí ti kiri yóò kan kọrin Jésù nílé ìwé òun wá fi hàn pé mùsùlùmí náà ń bẹ nílé rẹ̀ òun náà máa ń káwáká mo wá lẹ́rìí pé ah òun fẹ́ fi àyùmọ̀kan kó àyùmọ̀kan ṣé àgbẹ̀ òun náà fọwọ́ tẹ̀wọ̀n lóbi jáde ìgbà ní èèyàn rẹ̀ pé èèyàn táwọn ẹ̀sìn kan lórúkọ pé ẹ̀sìn bí aláàsì ignorance ló ti display lòun náà wàá kọrin tọ́wọ́ àgbẹ̀kọ́ àìkú láyé àdẹ́sì ìgbélé kan lọ́wọ́ rẹ̀ rẹ̀ náà ó mà ṣe owó títí kó bàbá rẹ̀ sudan àwọn àfáàní ń bẹnu wọn tó já sí pé kíni o ilé ẹ̀gbẹ́ ni wọ́n máa ń gbé abẹ́lọ́ kó máa fi sọ rẹ̀ sọ wa abala tòní nìyẹn o tó ní mo rẹ àyà lórí òfin wọ́n dà yà rẹ̀ ọjà àádébi tàṣínàt àwọn nǹkan tí ó máa jẹ́ protective weapons or measures for us now tó bá wá rí bẹ́ẹ̀ ẹ wá jẹ́ àwo àwọn nǹkan olówó a máa ń fà á bàbá wọn ọ̀nà wo làwọn àjẹnú yìí máa ń gbà wọlé sáwọn yẹn lára sọ̀rọ̀ mi yẹn sìn àwọn kankan ló máa ń fà á bọ́lá ti dẹ̀dá wọn àgbáyé kan ni wọn àgbáyé kan làwa sí àbí kó rọrùn fáwọn akáwọ̀ wọlé sí wọn lára bẹ́ẹ̀ ni kọ̀ ṣùgbọ́n rọrùn fáwọn ẹni bọ́lá ṣẹ̀dá wọn kan wọlé sí lára ṣùgbọ́n àwọn àbá ni pé alákọ̀ọ́kọ́ nú àwọn nǹkan tó máa ń fa ṣebí bí a kì í kọ́ fi kún láwùjọ wa tá a wà lónìí yìí àwọn àfa àfàlàyé fún wa pé nínú àwọn ọ̀nà tó ń jẹ́ káwọn àlùjọ̀nú gangan máa ń pọ̀ láwùjọ wa yìí àwọn kèfèrí jẹ́ kan bẹ̀ àwọn kèfèrí nígbà tí ṣé bọ́ńkì àdùkí ló kọ ẹ̀tọ́ wá sí ọ̀rẹ́ ṣètì láìpẹ́ yìí tó lọ sí ògbó òṣùmọ̀ṣọ́ wọn lọ́dún bọ́wà lọ́rin náà okó tó rí bọ́ọ̀lọ́ ọlọ́run yẹpẹrẹ rẹ̀ ńlọrin okòrí mission rẹ̀ ṣe pé ó lọ fáwọn ìlú mi náà ní ilẹ̀ Yorùbá àgbẹ̀rẹ̀ ìmọ̀ bóyá dá àwọn eré àkànnà náà ọ̀dà ìdóńtì tó bọ́ọ̀kì bó ṣe wà yẹn ní ìsìn àìmọye abúlé kó wá sí Nàìjíríà wa yìí àìmọye àwọn àjẹmọ ọ̀kan náà àfa àṣerúkú àtẹnìkan lẹ́yìn gbà yẹn tó ní pé òun tó ń wé ara àwọn àjẹmọ tó tẹ̀lé bọ́ǹkì wá sí Nàìjíríà lóhun tẹ́lá àwọn kiri tẹ̀ ń wé tí wọ́n ń sọ àwọn ṣe mérekù lórúkọ Jésù wàláì mọ́tò àwọn àjẹmọ náà ń lò inṣàlá ok mọ́tò àwọn tẹ̀ ń wé àjẹmọ náà ń lò àwọn tó wá ń ránjẹ̀nu ibùn nù ìmí ìnú wọn wọn a tún máa ránjẹ̀nu sáwà mùsùlùmí gan àdáwà tán wàbàgbọ́ àná lẹ́yìn tó fi ń bá wa ṣe ọ̀tá àti inú lebi ni ìmí náà wà kiri yóò gan ọlọ́run ló mọ̀ o mo ti rí ẹ̀ǹzámpù kan tó jọba ń rí ṣùgbọ́n torí pé ànímọ̀ kọ̀kọ̀ ṣùgbọ́n tó súnmọ́ jù ni pé ó súnmọ́ kọjá pé kan náà kiri ẹni mo ti rẹ́nìkan tó yẹ kó síkì báyẹn rí tó dàbí pé àtìgbà tó tó ẹni tó sì tari sọpọ́ lọ́n lò sábàbí aburú fún bí ìyá ẹ̀ lálẹ́ pé ìyá di kètèrè ọmọ sì dò lórí súnà pé àní súnà lòun ò ṣe àìsàn táwọn ìlágbára pọ̀ wàláhì àṣerúkẹ́ àkàyà àṣẹ aká gbogbo ẹ̀ ọlọ́run fi ṣe sábàbí àfà ìyá ìsáni pé nǹkan fagbe wá sọ́ọ̀tì àwọn ẹni kankan ni nbọ̀ ah, dáàrin kan ọmọ náà ẹ̀mọ̀ ìmọ̀ ni máa ń yòrò máa lọ ọlọ́run fara nǹkan àjẹ kan gbóhùn lọ kankan wọ́n fagbe lọ sọ́ọ̀tì àfà kò lójọ́ méjì sọ́ọ̀tì lọ́ba di kékeré o àwọn nǹkan tó wúlá rẹ̀ bá ń tú ọba ń tú ibẹ̀ láti fura pé ìwọ ìyá olórí ibu ni ọ èmi tó fura mí nígbà tá a gbọ́ ọmọ yẹn lọ́dọ̀ ẹ̀yà rẹ̀ báyìí tẹ́lá rí kala ọmọ rẹ ọmọ yà kí yóò sì máa dùnnú ṣe àpé yẹn ti ní furanu pé ọbẹ̀ ọbẹ̀ àràǹdà pa ọmọ yẹn tó wà lè lónìí nísìnyí wà lórí súnà ló tó tó ń ṣe súnà gidi ọlọ́run dójú ti yá yẹn àwọn kẹfẹ́rí náà máa ń ṣe tẹ́ pé kí ni o àdáwàtàn lẹ́yìn tó fi ń bá wa sọ̀tà kí ló ń ṣe léyìí ẹran ìjẹ́ náà kan sí àwọn aburú kan ní tó yẹ ká ń jẹ̀nà ọmọ àpàlà àwùjọ wa ìyapọ̀ ọlọ́run ọba náà kún ìyapọ̀ ọlọ́run tí kálukú Quran àbí àzìkárù lórí ẹgbẹ́ tó bá rí ń gbà míì ẹni tá à ń jẹ̀nà bá ti wọlé sí la tó bá ń pèlè kúrò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò mọ̀ ní la tó bá ń ṣe àdìkáwò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò ní fẹ́ ìwọ náà gbọ́dọ̀ mọ̀ fúlàbọ́ àti gbọ́dọ̀ ní ìsìn wọn láìfi kúrò ní fújì lọ láìfi fúra síra rẹ̀ èèyàn ṣàìtàn ni wọn náà nìyẹn èèyàn ṣàìtàn ni ọ. ẹ wá jẹ́ àwòsókí àwọn nǹkan tàbí àwọn ọ̀nà tí àwọn nǹkan tó máa ń jẹ́ kúrò fáwọn àlùjẹ̀nú yìí láti kó sáwọn àwọn àtàjọ ànábì Ádámù la sọ̀rọ̀ mi ń sin àwọn nǹkan wo ló máa ń fà á àwọn àbáwọn níbi alákọ̀ọ́kọ́ mbẹ̀ ni alakawufu shadid ìbẹ̀rù kíbẹ̀rù èmi ó ti pọ̀ jù kí nǹkan díẹ̀ ọmọ ti ṣẹlẹ̀ ní ìsìn kéèyàn ti bẹ̀rù kọjá mọ́mọ́ sọlá àsìkò tó ti ń bẹ̀rù yẹn bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó ti wà conscious yẹn àsìkò yẹn ṣàìtàn lè wọlé sí ọlá sọ̀rọ̀ mi nígbà tá a jẹ́ kí nǹkan bá ṣẹlẹ̀ jẹ́ kí bẹ̀rù rẹ̀ wọn níwọ̀nba kí bẹ̀rù mọ́ máa pọ̀ jù báyà ní sọmọ kan dákú ní ìsìn àbọ̀mọ̀ èèyàn kan dákú àbí nǹkan kan ṣẹlẹ̀ sí fámìlì rẹ kan àbí wọn yára ní sọ ní pé ọfẹ́ lọ olùsọ́ọ̀sì ẹ̀gbẹ́ ẹ̀lòmíì ó ti máa bẹ̀rù tẹ̀jú mẹ́ẹ̀ẹ́dógún yóò sì wà kí ló le tó bá wọn àbí ní ìsìn yẹn wà ní mọ́tò home minute bẹ́ẹ̀ àbí last three weeks àbí last two weeks ni mo lọ fún ní káàkan lẹ́kọ̀ọ́ ambol àtẹ́kọ̀ọ́ mọ́tò wá sábẹ̀ lásídẹ́ǹtì mọ́tò kó lójú títí ọbọ̀ sínú gbé mọ́tò kan gbà láti dì ní àfà ìjọba náà rẹ̀ pé àtẹ̀yìn bá fẹ́ kú wà láìsẹ̀jú ọlọ́run fún yẹn láti tètè kú fa abẹ́ẹ̀ gẹ̀ẹ́tì mọ́tò yẹn tàbí pé ọlọ́sà padà bá ní àfà sórí gbà tí mọ́tò dúró báyìí gbogbo àwọn obìnrin àti mọ́tò báyìí gbogbo náà sáré bẹ́lẹ̀ tí wọ́n ń tọ̀ bóyá yà kàn ní ọ̀tọ̀ mo ti rẹ́rìn yó lọ́wọ́ náà lọ́kùnrin ọ̀tá yìí náà bọ́ ìkẹ́dà àtàrí ọlọ́tò òun sì lé jẹ ó ní a ah, ẹlòmí inú wọn òkìrò wọ́n fẹ́ ti lára alákùúwátà o sẹ́ni kẹ́lá ìta padà lára alákùúwátà nígbà táwọn ọdún mọ́tòtà mọ́ apàdà dọ́gbọ́n bá sáwàdà mo ní sísítà àti lóko yín ṣé muslim àwọn ní muslim lòun àwọn ní wàláì ẹ bá ní òsọ lọ́hùn tí ẹ ti tàn òun mọ̀kọ́ lọ́wọ́ bá ń bẹ̀ mo ní bò ẹ̀yin zúrì sí ni èmi ti kí zúrì àti asúrì kí n tó kú èléko mo ní bò ní sẹ́ ti kí zúrì kẹ́ tó ó dà ah, ó ní kó lè wọ kàfúlà ó ní òun sì máa kírun ní ìsìnkú ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún òun gbà pọ̀ lọ́wọ́ bá ń bẹ̀ o ètò wọn kọ́ sábà ní wà lẹ́yìn gbogbo àwọn obìnrin yẹn àyà wọn ti já kọjá nọ́mà ìṣẹ́jú bíi mẹ́wàá lẹ́yìn ìgbà yẹn nípa àkókò ní mọ́tò tàn ẹ́ rí ìkan bẹ́ẹ̀ náà kò tí ẹ̀ lè sọ̀rọ̀ ó ti change wọ náà tó fi jẹ́ èkó yìí mẹ́ta ibi mo lọ ẹ̀ ń tí ìdàgbẹ́. wọn bá kì í sọ̀rọ̀ bí tí bẹ́ẹ̀rù èèyàn bá fi ń pọ̀ jù gbà mí alamọ̀dá kiri ṣàìtàn ni káwọn jẹ káyà wa máa já jù lórí àwọn kan ọlọ́mọba yóò sànù wa alùpàdé kù ṣẹ̀dí ìbínú ìbínú ìwọ bá tọ̀ ẹ má bínú èmi má bínú gan ah, mọ ìbínú tèmi ìbínú bí wẹ ah, yà sọ́ra rẹ kódà fún àwọn idiom salam ó mú àpẹẹrẹ kan obìnrin kan tó yẹ pé látara pé ó máa ń bínú bínú she was possessed several times by the jinn látara pé ìbínú alákọ̀ọ́kọ́ wọ́n sọ nǹkan ọmọ bí ó tún bínú ìmí ìtún wọlé sí la ìyẹn tún jáde wọ́n tún karú pìyà fún tún bínú ìmí ìtún wọlé sí la like four times kámọ̀ jẹun tí ó máa bínú sẹ́gẹ́tì ní ìsìn ẹ̀rí pé tàbí kájà wà ní sallallahu alaihi wasallam pé wà nàbí kúlí fìlì islam àbí nǹkan ni tó ẹgbẹ́ faradọ́lá mẹ́ra wọn tàbí ó tún padà wà ànábì sọ̀rọ̀ fún mi sí ànábì ànábì ní pé làákẹ́gùdọ̀ mọ́ máa bínú ó tún padà wà làákẹ́gùdọ̀ mọ́ máa bínú ṣé ó bọ̀ ní pé kéèyàn máa bínú kànábì máa tó wà ń díẹ̀ àfàrà mọ̀dákìlù ṣàìtọ́ ni ìwọ tó bá máa ń bínú pọ̀ àwọn àfàrà ni pé ó súnmọ́ kọjá sí pé kí ni o kò ń tàn irú àwọn ṣàìtọ́ àsìkò yẹn wọ́n lè wọlé sí la pé eléyìí ti ń bínú yìí kan rí pé bí abẹ́ ti ń bínú gan wàláì bó ṣe ń wọ́n mo lè jẹ́ kí lè rí irú tó ń sọ àwọn àjẹ́ náà wọ́n bàbá búgà sí yàrá sì bínú tó bínú kéde pé wọ́n gan fúyẹ́ ṣùgbọ́n bínú rẹ tó bíbó dùn àwọn àgbáyé kan ṣe kí ni o àti bọ̀ tẹ́wọ́ gbà ọlọ́run kó ṣàánú wa. ara ẹni àlọ́gọ́fúlátù ṣẹ̀dí dáa alagọ́fúlátú àṣẹdíìdá ìfọ̀nufọ́ra tó pọ̀ gan kéèyàn fọ́nufọ́ra kéèyàn gbàgbéra nípa ọlọ́run kéèyàn gbàgbéra gan nípa ọlọ́run ara mọ̀dáfílù ṣàtọ́ ọmọdé káwọn èso wọlé sí yàn lánàá bákan náà alinkibabu alashahawat àwọn nǹkan adùn àwọn nǹkan yòdòyòdè ayé kọjá sí pé lèyìn ọgbàjúmọ́ àwọn afáàní ara mọ̀dáfílù ṣàtọ́ ni albuudu anilá kéèyàn jìnnà sọ lọ́hùn ẹlòmíì kò ní kírun bí ọkà sùnbà gan ngbòrùn bá ti yọ ni lẹ́yìn àsùnbà torí pé afáfáfá fẹ́ gbọ́ lẹ́kítọ̀ yìí ẹlòmíràn ló tọ́wá ti kásùnbà ó tún dalẹ́ kó tó kí zuri asuri magrebi isha nítorí lẹ́kítọ̀ yìí náà ah subhanallah tá a bá tá a bá ti ń jìnà sọlọ jíjìnà sọlọ yẹn ó máa ń jẹ́ kíṣà ìtọ́n kóra yé sùnmọ́ yẹn tẹ́ríkù sọlá kéèyàn gbèrò jùsílẹ̀ kọ́mọ́kì àwọn afáà ní pé ara nǹkan tó máa ń jẹ́ kí àwọn àjẹnú gangan kan ráyè wọlé sí yẹn láàyè yẹn sọ̀rọ̀ mi yẹn sìn tẹ́ríkù làzikar alimafuro kéèyàn fi àwọn àdúà àwọn ìrántí ọlọ́run tánà bí gbá wa ara ìnura àwọn kéṣìpà sọlẹ̀ kan yẹn ẹ̀ńtọ́ yẹ kọ́ wọ tọ́lẹ̀tì àdúà tó yẹ kó ṣe kò ṣe ẹ̀ńtọ́ fẹ́ wọṣọ ìtọ́ yẹ kó ṣe kò ṣe eléyìí tó yẹ kó gbogbo àwọn àbíkárù yẹn ara àwọn kan tó máa ń jẹ́ kí. bákan náà ara ẹ̀ ní rọ́pù sọ́ọ̀tì lẹ́kàlà kéèyàn jẹ́ tí wọ́n máa pariwo tó bá wà nílé ẹ̀gbin máa pariwo máa sọ̀rọ̀ nílé ẹ̀gbin àwọn afáàní gbára mọ̀dá wọ́n máa ń jẹ́ kí òun fáwọn yẹn láti dèkò sí yẹn la. bákan náà kéèyàn tó bá wọlé ẹ̀gbin kọ́ mọ́ ṣe é sí àádá kọ́mọ ṣe iṣẹ́ àdá kọ́mọ fọlọ́n wa sọ kúrò níbi àbúrò àwọn àjẹmọ́ ni wọ́n máa ń farú nǹkan yẹn náà. ara ẹ̀ náà tó ní kí ni o ara ẹ̀ tó ní wùjúdù alátìlá gọ́ni wal mọ̀sẹ́kì orin orin kíkọ ìwọ tẹ́ pọ̀ láìkí orin gan o jìnà ti ṣàìtàn tẹ́pẹ́ orin tí ẹ dúró gba àwọn táwọn pẹ̀lú orin ìsìláàmù yìí ni o wàásù sadiq abdullahi akínbọ̀dé wàìdí àríyọ gbogbo wọn tí wọ́n tó burú ju àwọn òbẹ̀sẹ̀ lọ láwọn eré àká máa gbọ́ àwọn òbẹ̀sẹ̀ burú ju àwọn lọ láwọn eré àká sọ fún àwọn òbẹ̀sẹ̀ lè ní ìsìn táwọn bá fẹ́ lo obìnrin tọba wo bóyá bí títí di wọn kankan yẹn wọn so obìnrin tó yẹ kí ni o ní ìgè ètò jẹ onídìrí àbàtà wọn so rẹ ẹlẹ́yìn fẹ̀fẹ̀ wọn so rẹ àwọn olóbìnrin oníhòhò lábala àwọn fẹ́ àrà òsè sẹ́ṣuálì wọn fẹ́ sọ́dún ẹgbẹ́ kí ni o bó o ṣe ògbé náà yóò sì máa dùn wọ́n gbọ́dọ̀ máa fura pé màtí òsì jáde lára rẹ wọ́n fẹ́ ba ayé ẹ jẹ́ tí wọ́n burú lábala yẹn gan tàwọn wàásù sọ̀dí kìkan kan burú láwọn abala pé kí ni àwọn sọ Kùránì dórin iná lọ àwọn amáláìka tàwùhù mọ́dù tí ó sì kìlẹ̀ lẹ́yìn o tètè mọ́dù sílà lọ́wọ́ à ń bẹ̀ ó ti àyè amáláìka tàwùhù kò sí kẹ̀kẹ́ náà àpò oníṣẹ́ ìdìwé ìdù tó ní pé ìyá na aláka lè jì nàálà nàbí yáájú alẹ́bí náà mọ̀ ló sọ̀lù àléyìn wá tẹ́sílì àwọn obìnrin tó wá kí ni wọ́n àwọn tó wá fẹ́ tiwọn lọ́sọ̀ wọ́n àmọ́ alamuna ṣíra alaka sọ́bírà àtẹ̀yìn wọn náà alájẹ́ àtàwọn náà wọ́n bẹ̀rẹ̀ kiri ẹ̀ náà wọ́n wá dáa náà sẹ́wọ́n nàbí ṣe ní àkà nìyẹn wọ́n lọ́ọ̀yì kìí ṣe ọ̀rọ̀ anabi sọ̀rọ̀ láàrin ọ̀sálàm ibùdó masoudi ń ka Qur'an fa nàbí wọn nàbí sọ̀sálàm yẹ bùkì anabi nsọkọ anabi ibùdó masoudi sanabi anabi anabi lọ́wọ́ gbàgbé ìwọ anabi ò lè wọ́n ná iná fa kàn lákàfà hàmù bíi náà lìyàwó mi lọ́wọ́ ta kọ́dà lọ́wọ́ àwọn tàwọn kan àwọn àti fọlẹ́ ẹ̀tẹ̀rẹ̀ tọ́ àmẹ́bí ọmọ ibi màtí di kakuran, Quran àmẹ́bí ìsunkún. àwọn wa sọ Quran ní dòní ṣé wọn tó ń jó níbi iná lọ ṣe lọ sunkún. pẹ́ẹ́lí Abdullahi ibn Umar tó bá dákọ̀ àmẹ́bí lẹ́gbẹ̀rẹ̀ báyìí wọ́n ní gbàmí báyìí yóò sì máa sunkún kí bẹ́ẹ̀ wọ́n bá wọn mú pé àmẹ́bí lọ́wọ́ adigun àwọn ẹlẹ́kàtà làwọn sọ àyà Quran ní dòní aburú tiwọn nìyẹn afáàní pé ìmọ̀ ẹgbẹ́ orin a dẹ̀ ti ní practical experience náà lórí ẹ̀ ẹ máa yẹ pé orin orin orin orin ni àsìkò tó ń gbọ́ orin yẹn ibi òtún kò sí bó ṣe bóni tó ní jó wàláì kò sí mọ́ wulẹ̀ tán rẹ̀ jẹ èmi ti ríbi kírímù náà àwọn míì náà tán sọ táwọn kọrin ẹ̀sìn náà tán lu bàndìrì kíkan èmi ti ríbi kan tán sẹ̀nàwó tán lu bàndìrì wàlẹ̀ sísà kan sì ń jó báyìí kò sí mọ́ dandadan Alala alalayi láìlá ó sì mérí báyìí kò sí mọ́ kò sí mọ́ kò sí bó ṣe bóni tó ní jó nájọ́lá ni ó jó òní mọ́ ti fàjọ ṣàìtàn ló fà ibi o ti ń jó yẹn mọ̀dá ṣàìtàn ni wọlé sí ọlá ọtọ́ òní mọ́ òkú ní fura nígbà ló padà mọ́ra àwọn symptoms àwọn symptoms yẹn bẹ o bá padà kà bẹ́ẹ̀ next week sẹ́yìn bá wà process lẹ́tọ̀ yóò lè parí lónìí the very complex ẹ jẹ́ ká farabalẹ̀ kí ẹ lọ́nà bẹ́ẹ̀ ni wípé ó láwọn symptoms tá a mọ̀ tá a bá wò pé ẹnìkan ti wà process ìdá tó rí pé ọlá ìkè orin wọ́n bẹ́ẹ̀ pé kẹsẹ̀ ìtì orin ìwọ́n náà máa ń gbọ́ lọ túbá gbogbo àwọn agamọ́sẹ̀ náà ara ẹ̀ náà ni àwọn disco ìbáàjẹ́ french náà ti kọ́ ìbáàjẹ́ arabic ìbáàjẹ́ kí ló kọ́ èyí tí sẹ̀rí àfaramọ́ ni bíi ṣéérù bíi wákà kò ní là alubandiri àbá sí lọ yóò sì wà didactic yóò wà educative irú ìyẹn ni ṣéérù poem ìyẹn ni sẹ̀rí àfaramọ́ kìí ṣe orin káwọn ìdáhùn àfa àti ọmọ tàn ájọ́ ọ̀tá jẹ pé gbogbo àwọn orin sísọ àwọn díìkì gangan náà Islam fọwọ́ sí wa jẹ kájìnà sórin ṣàìtàn ní yóò wa. bákan náà nínú àwọn nǹkan tí àwọn àfa náà àṣọ àrẹ ni pé kéèyàn da omi gbóná láì ṣe bísímìlà sọ̀rọ̀ mi bóyá fẹ́ da omi gbóná sí toilet àbọ̀ fẹ́ dà síta nínú súnà ni pé ṣe bísímìlà tọ́ ọ bá ṣe táwọn àjẹnù bá wà ń bẹ̀yẹn tọ́ bá domi gbóná sí wọn láì mí ilé fẹ́ rí àtìnú wọn dáadáa bísímìlà ọlọ́wọ́ fọ wọn lójú wọn nílé bísímìlà kan sí ọ tàbí bẹ́ẹ̀ kọ́ náà ẹ̀kọ́ mi táwọn afa kọ́ wa ni wípé omi gbóná yẹn dà síbi kankan tutù tó bá tutù nǹkan o ṣẹ̀ṣẹ̀ dà sílé ẹ̀gbin tó fẹ́ dà sí ìmọ̀ da omi gbóná láì ṣe bísímìlà àbí láì jẹ́ kómi yẹn tutù tó bá lọ dà sáwọn àjẹnù lórí ó máa ń fakọ́ ẹbí kí ni o kan react kan wọlé sí ara ẹlòmíì bákan náà ni pé alukọ́bọ̀sù mi àmọ́ kí ni aliya dúnà tẹ̀sùmíyà kéèyàn bẹ́ láti òkè gan tó ga wá sílẹ̀ láì bísímìlá àwọn afáà ní pẹ́ẹ́bù kan náà máa ń fà káwọn jẹun kó sì yàn la torípé mọ́ọ̀sì wọn máa ń gbẹ níbi àwọn àyè tó bá lọlẹ̀ náà bíi valley àbáwọn nǹkan mi báyẹn tó bá rí pọ́n fẹ́ bẹ́ látòkè bísímìlá ẹni pé àwọn mùsùlùmí wàlẹ́ ọlọ́run sànù wa sẹ́ni bísímìlá tẹ̀ wọ́n yẹn ìdá aláàkà ni bísímìlá yìí torí kò sí tó kọ́ lọ́wọ́ kọ̀ hárọ̀ ó kọ́ lọ́wọ́ kò sí tí ò lè jẹ́ gàdálé lórí ọfẹ jẹun bisimila ọfẹ súnmọyàwó rẹ bisimila bọwọ lérò bisimila bọwọ sọ bisimila bọfẹ tiwaasi bisimila bọfẹ kọ ẹzámù bisimila bọfẹ báyàn sọ̀rọ̀ bisimila báwo mọtò bisimila sọhí kámọ kọ ọkọ náà sílẹ̀ kéèyàn wá fẹ́ bẹlẹ tókè kan bẹlẹ kan mọtò tọ́ ẹ̀kọ́ bá lọ bẹ́ẹ̀ sì kan nu àwọn àlùjẹ̀nu lórí yóò rò pé o ṣe kíni o o màmá ṣe òun sùn ta ni àwọn afáàlú lè rí àgbẹ̀ ara nǹkan náà àfáà sọ nìyẹn bákan náà ara àwọn nǹkan tó máa bá káwọn olóṣèlú la òun náà ní kí ni wujudu sura wal kilab fil pictures kí pictures kó máa wà ní ilé sọ̀rọ̀ mi yẹn sìn àwọn àfáà ní ara àwọn ọ̀nà ara àwọn tó bá jẹ́ káwọn ṣàìtọ́ àwọn olóṣèlú yẹn la ni wallahi mo fọlọ́ ọ̀fẹ́ lẹ́rìí <laughs> sísà kan tó bẹ tí mo fẹ́ rántí láì tá a ṣe rúkìá fún nílọrin náà University of Ìlọrin sọ̀rọ̀ mi yẹn sìn èyí tọ́tí bọ́dà náà ti máa dé bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi yẹn nígbà tí mo sọ yìí àǹjẹ̀nú yẹn sọ fún wa bí láì làwọn bí àwọn tá a kè sèmi nìkan mo ṣe yẹn gan tiẹ̀ rẹ̀ àtúbí àbí three brothers tá a ṣe nígbà yunifásitì àǹjẹ̀nú yẹn sọ fún wa wípé ẹbí ẹni tó bá ṣe tán pé níjọ́ tó wọ́n wọlé sí la ara fọ́tò rẹ̀ lòún gbà wọlé wàlẹ́ o sọ fún wa ibà rìkọ́dù ẹ̀yìn bàbá kẹsẹ̀tì yẹn sì wà ní Ìlọrin bí àwọn ti destroy rẹ̀ a rìkọ́dù ẹ̀ gbà yẹn tó bá wà lọ́fíìsì I think so torí most èmi máa destroy tàbá ti padà ṣe rúkìá yẹn tán kọ́mọ̀jẹ̀ pé yẹn kẹ́ ẹ̀ mọ́ spread àwọn nǹkan tí ó mọ̀ dẹ́rù bá àwọn yẹn kí. sísà yẹn àǹdẹ̀lù yẹn sọ fún wa pé nílé wọn níbi ó describe ẹ̀yẹn pé fọ́tò rẹ̀ mẹ́rin pé ibi fọ́tò rẹ̀ yẹn lòun kọ́ sásí lẹ́yìn ìgbà yẹn lòun wá wọlé sí la pé láti ìlú wọn yẹn lòun ti wọlé sí la wa and ẹni ẹ̀dẹ̀rẹ̀ sísá yẹn náà padà dẹ́sá pé lóòótọ́ ni pé níbi báyìí pé ó ní kálọ̀ ká fọ́tò yẹn kú ònà lé wọ́n dẹ̀ padà lọ ká àǹdẹ̀lù yẹn sọ bẹ́ẹ̀ fún wa ibi fọ́tò lòun gbà wọlé sí la lóbi jáde ìmọ̀ sáyẹn gbà mí pé ṣé láwọn iṣu kẹ́yìn máa fà kẹ́yìn fọ́tò sára mú ni ṣé kì í sára èmi ò ní ya fọ́tò ń tèmi ná lẹ́yìn pásíwọ́ọ̀tì ti ń ya tẹ́lẹ̀ bá bí pé àfa àwọn lára mu ni tèmi àlẹ́ ò ní ìyá ìwọ́n mọ́ ẹ̀yà tiẹ̀ nígbà bá tiẹ̀ padà ráwọn nǹkan míì gan bí wàá kọ́ aráwọ̀ ẹ̀ sọ́kọ́ tó yíyà gangan di haram ṣùgbọ́n ẹ̀kọ́ la fẹ́ náà kọjá lọ́ọ́ka rẹ̀ yàrá sọ̀lì lọ́ọ́ka sẹ́rù rẹ̀ àtàwọn tíra míì náà sọ̀rọ̀ mi ń sìn bí aráwọ̀ àfa náà pé kì haram o bẹ́ẹ̀tì èmi wò pé ìtìyàtọ̀ ọ̀dà kéèyàn sá fún aráwọ̀ àfa bìjà àfa àrùsùn náà tani pé fọ́tò ìṣe haram pé bẹ́ẹ̀ àbìmọ̀ kúrú àgbẹ̀yà ká sọ pé pé fọ́tò tàṣíkò wáyé àsọmọ́dá tìǹtì àti kàǹfà tó àwọn afá tọ̀pọ̀ lórí then amúnipẹ́ lábàárà àwọn aburú gangan àwòrán yìí gangan rè àwọn fọ́tò sí kankan yìí ó ní ìbátan pẹ̀lú àwọn àjẹnú mọ́nù láti sàwọn ṣẹ́ ibi tí wọ́n fẹ́ wọlé sẹ́lẹ̀ omi làwọn máa jẹ́ pé fọ́tò rẹ̀ wọ́n kọ̀ sí kíni o tẹ̀ ká nípòsí tí wọ́n lé gbé tí wọ́n gbọ́dọ̀ ṣe ṣe rọrùn fún wọn ó lè sàkàmú fábẹ́ rẹ̀ nígbà bá rí pásítọ̀ rẹ̀ yọ ọkẹ́ ìbá fọ́tò rẹ̀ wọlé sí ọlá ni sọ̀rọ̀ mi ń sìn ẹ̀sùrẹ́ǹtì sọ bẹ́ẹ̀ fún wa kódà ìmúlẹ̀ nìkan bẹ́ẹ̀ nígbà tó di pé ó wà kó sẹ́ẹ̀sì aṣọ orúkẹ́ àfún báyẹn táǹjẹ̀ níyẹn padà jáde káǹjẹ̀ níyẹn ó tó àǹjẹ̀ níyẹn pìtẹ́ẹ̀dì jẹ́ kọjáde kọjáde létà lọ padà tó jáde nígbà tó ṣe orúkẹ́ àmì ìfẹ́ nìyẹn káńtì yẹn tó wá jáde finally ẹni yẹn sọ fún wa pé tóun bá ti lè wọ ẹni computer center àbíbi tí pictures bá wà báyìí ó ní orí òun àmọ́ dìde kìí ṣe wọ́n ní ẹni yẹn sọ fún wa ẹni yẹn bẹ láyé ọlọ́run tí ì pa alhamdulillah olórí òun àmọ́ dìde tẹ́ pé kí ni àwọn àmọ́ ni òun torí kí ni òun torí pé tóun bá ti wà ní anywhere àti picture bá ti wà báyìí wàhálà dé ní ọ̀dà mosque lẹ́ni adìpọ̀ padà gbé mosque ọ̀dọ̀ wa ní Ìlọrin gbà yẹn kí ni abẹ́rẹ́ bẹ́ẹ̀ ni pé àwọn àfáà ní ìmọ̀ kó pictures alẹ́ sọ̀rọ̀ mi yẹn ṣe ìwọ náà tiẹ̀ ibẹ̀ níbẹ̀ nìkan ṣe lọ́la alẹ́ ìyá alẹ́ kónú albọ́ọ̀mù kónú albọ́ọ̀mù sáàdì náà lè sánú albọ́ọ̀mù láti sánú albọ́ọ̀mù ni. kásara fún gbogbo àwọn à ń yàwòrán à ń gbáwòrán kọ́lé gbogbo àwọn nǹkan yẹn kásara fún àwọn afáàní pé ó máa ń jẹ́ kó rọrùn káwọn ṣàìtàn kan gbàgbé wọlé bákan náà ni ajá ṣe ẹ̀kọ́ ìyá àdìsí mẹ́pẹ́ iná màláìka látẹ́dú kúlù bẹ́ẹ̀ tá a fi ìkẹ́lẹ́ bí wà lásùrọ̀ báwọn màláìka àwọn afáàní pé màláìka tó rahman ni àwọn màláìka aláàánú àníwọlé ti ajá àti àwòrán bá wà ó bọ̀ sí pé létí màláìka aláàánú ọba ti wọ̀ yóò wọ bẹ̀ chicken so ká sọ̀rọ̀ fún àwọn nǹkan yẹn náà bákan náà ojú tasọ́ọ́lì filibuyut àgbélébù àwọn abáni ká máa gbé cross kọ́lé náà ìyẹn náà burú gan àwọn àjọ náà wọn gba bí cross náà penetrate wọn kí wọn gba bẹ̀ wọlé sí yẹn láì wọ́n tó yẹ pé àgbélébù àbáwọn kan tó wá jẹ́ kó wá tó jọ àgbélébù náà ká sọ̀rọ̀ fún ojúmọ́ ẹgbẹ́ sílé tẹ́lá lọ kanilá ọ̀tọ́ àdínà ká nàbí ọ̀sálàm ànábì máa ń dísọ ẹ̀yẹ́ ní tìǹtàjọ́ bẹ́ẹ̀ abikin ni o àgbélébù ni ká sọ̀rọ̀ fún irú àwọn kan yẹn bákan náà àwọn ọ̀dọ́ tó máa ń fa káńdẹ̀ náà kó sí yẹn láwọn fáwọn nípa ara ẹ̀ ní kíburú arrogance kéèyàn jọ lèèyàn lójú èmi ló bá gbà yẹn ò ni ò mọ ọmọ bàbá mi ò mọ èèyàn yìí ni àsìkò tó ń gbéra rẹ̀ ga yẹn tó ń fọ́ sọ́yà lẹ́ẹ̀mẹ́wàá tínú rẹ̀ ń dò kọjá là yẹn ṣẹ́yìn ṣàìtàn lè wọlé sí ọlá kéèyàn mọ́ wà arrogant sọ̀rọ̀ mi ìtọ́ ìyẹ̀rí kọjẹ́ wà fọ́kọ̀kú lè di ẹ̀lmìnà tí wọ́n bá lọ tọba rò pé olówó lọ àwọn kan lówó lọ́jọ́ lọ tọba rò eloquent ọwà proficient àwọn kan wá wọn ní wọn nìkan yẹn jù ẹ lọ tọba rò pé báyà ọmọ bá ṣe ń ṣe nǹkan kan àwọn kan tó máa ṣe jù ọ lọ torí náà kéèyàn mọ̀dẹ̀ kọ́kàn yẹn ọ̀gá kọ́kàn wá wálẹ̀ ẹlòmíà ẹlòmíà mọ ẹlòmíà tọba ń behave in the campus he now behave as if he is on the top of the world nínú àwọn àwọn yàtọ̀ eh, subhanallah wọn bẹ́ẹ̀ jáde kó campus ọmọ reality lẹ́yìn kan ní wípé ká mọ̀ tọ́ra wa jẹ ẹlòmíà mọ̀ ṣe fọ́ndáfọ́ndá wọn ni wọ́n wá gbọ́ wá sí lẹ́mẹsẹ̀ tó ni wá wọ́n pè sí àwọn iṣẹ́ olóore kò ní lọ bí ìmọ̀ ìṣẹ́ national week kò ní wá jihadi kò ní lọ bóyá weekly program kò ní attend wọ́n sáfẹ̀ ní first class yẹn ní sàn tó ní bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ pé tuwa náà ní ọjà sí nígbà tá àwọn university ni mo rántí àwọn kanu ara ìwà aláàkọ́ sáfẹ̀ ní first class two one kankan òun ló ń bá wọn káàkiri mọ́ọ̀sì tó wá torí ẹ̀ ni wọ́n padà ní wọn tó wá develop spiritually àwọn tó dẹ́ pé alẹ́ kú sí mọ́tọ́lásí tẹ́ pé àná ọ̀gára fi àwọn àrọ̀ friday ogun ẹ̀mọ́ra wọn ajá ní the same grade jáde àwọn tó wá good jù wọn spiritually. mi ìsọdẹ́ ká mọ́ kàwé mi ò ní kí ọmọ lọ friday ẹ̀ sọ̀rọ̀ mi ẹ̀ sìn bẹ́ẹ̀ gbìyànjú gbogbo tó o fẹ́ ṣe ṣẹ̀dẹ́kọ̀ ayé yìí náà kí náà nǹkan wá dé bá nǹkan bá nǹkan gan ṣèbí tọ́lọ́wọ́ bá yìí la fi mọ̀ pé bó o láṣẹ lo tán kọ́ wa bó o láṣẹ àmọ́ sáájú tọ́lọ́wọ́ bá àlekè ọlá ibrahim àfààní pé alikiburu kọ́kẹ́yìn ó ti ga jù pé èmi kéde gangan alamọ̀dé akérò ṣàìtàn agbọ́dọ̀ sọ̀rọ̀ fún ìtìbáwò là wà ìmọ̀ tẹ̀lé fẹ́nu ìmọ̀ tẹ̀lé fẹ́nu wọ́n ní pé tọ́lọ́wọ́ bá fẹ́rẹ̀ kọ́ wa mọ̀ rò pé fẹ́nu tiẹ̀ lọ fẹ́ torí fẹ́nu rẹ tó ń tẹ̀lé yẹn ṣàìtàn àmọ́ gbàgbẹ́ wọlé sí yẹn la abẹ́rẹ́ ọ̀gá tí mo sọ yìí nìsín ṣàìtàn a máa ṣe kíni o a máa gba ibi ìfẹ́ ẹnu a máa gba bẹ̀ wọlé gbogbo ọba wa ti nídìí tọ́pẹ́ ìfẹ́ ẹnu bídíà ọláìkì àdàdàlẹ̀ ọ̀gá pé a ní nǹkan yóò bá lánàá sún náà mu ọ̀tá ní báwọn bàbá wa ti máa ṣe nìyẹn ìfẹ́ ẹnu yẹn lọ́mọ lò àsìkò tó ń ṣe àdàdàlẹ̀ yẹn tó ń ṣe ìfẹ́ ẹnu rẹ yẹn ṣàìtàn lè wọlé sí ọlá ọ̀rọ̀ mi ò tí ì ní sọ́ni kọ́ àní ọ̀dà afẹ́kẹ́ yẹn máa bọ obìnrin lẹ́nu mi ò ní òun sá láìkẹ́ tó òun ní bí ah, i ṣé màá disgrace lady yẹn ni mi lè dìgbé ẹsẹ̀ ńgbà òun ló kọ́ náwó sí mi ìwọ kò lè bẹ̀rẹ̀ láti jọ̀gàn pé ah, léde ẹ lọ àyè mi ò kí n bobìnrin lọ. àdébí sọ pé ìfàwọ̀ òdòdó ìní láwùn sọ fún ìsàlẹ̀ mi ebòde lọ kí ló lé ń bẹ̀. ìyá máa jẹ́ kọ́ láìkì fẹ́nu aláfáà ni mo dá kílù ṣaitan bákan náà ìtìkọ́rù dùnú ìmọ̀ fojú kéré ẹsẹ̀ kí ẹ̀rọ fojú kéré ẹsẹ̀ sọ̀rọ̀ mi yẹn sìn pé eléyìí ò tóbi pọ̀ ẹgẹ́ ti ní ẹlòmí ò máa parọ́ yóò parọ́ gbowó lọ́wọ́ àwọn òbí ẹ̀ lé òun fẹ́ gbowó dick sean àti nari yóò parọ́ gbowó lé ẹlòmíì ọ̀dà gbére bì kan ó lè jẹ́ pọ́dọ̀ bọ́ ẹ̀fẹ̀ díẹ̀ ni ọ̀lọ́ sùn ẹlòmíì yọ ọmọ bora káàkiri yọ ọmọ sẹ́ra káàkiri yá mọ́ afáàní kéèyàn máa fojú kéré ẹsẹ̀ kódà tẹ́ ẹ dórí pé kéèyàn alẹ́ fojú òkè kéèyàn parọ́ ó kéré bó ṣe kéré yẹn àsìkò tó ara ń parọ́ yẹn tó ọ̀pọ̀ ìyapọ̀ lọ́ọ̀ ni àsìkò yẹn ìmẹ́ni rẹ̀ dínkù díẹ̀ ṣẹ̀tàn lè wọlé sí ọ̀la. àbọ̀fẹ́ ìsìn náà ní ìṣe ibi àsìkò ìsìn náà yẹn tó fojú òkè ṣèbí sí náà ni ọlọ́run forí ọlọ́run lè forí jẹun lóòótọ́ ṣùgbọ́n àsìkò tó ìyapọ̀ lọ́ọ̀ yẹn ṣẹ̀tàn lè wọlé sí ọ̀la so àbáni káwọn máa fojú kéré gbogbo ẹ̀ láyé ti kọ́rù dùnú ní madaki ṣàìtàn àtàwọn nǹkan míì tí àwọn àfáà tí wọ́n kà eh, àsìkò tí wọ́n fún mi kù bíi ìṣẹ́jú márùn-ún sí méje ok ń rọ sí tọ́pìkì kan tó kù next week òun lápadà náà kọ́ṣà àwọn abala yòókù pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run mò ń wo ìwé láti sáré mú ni òkú tó ní pàmò mi yòókù next week. láwọn abala àbọ̀fà fi hàn pé ká gbìyànjú nínú àwọn ọ̀nà míì tí àwọn àjẹnumọ́ ń gbà wọlé sáwọn èèyàn la ó máa ń jẹ́ látàbára kíni o ète àwọn ọ̀tá Islam gẹ́gẹ́ bí Yahudi Nasara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́gbé nìsín ó lè ó lè ó lè má jẹ́ pé àwọn ni wọ́n kẹ̀rán àjẹnú yẹn sí ọ tàbẹ́ lómi ìgẹ́nu mùsùlùmí sẹ́yìn bá a ṣe rí wàmí sáré hasidi ní ìdá hasada ó lè jẹ́ kéèta ni bẹ́ẹ̀ ni ìṣẹ́jọ́ wà ní department ọ wá rí i pé ah ẹni yìí èmi àti ìrajọ́ du first class mọ̀lẹ́fẹ́ ń wò yìí òun ní ọ̀fẹ́ jámọ́ lọ́bẹ̀ tọ́ba ti lè síkì tí ò lè bá àti láǹfọ̀n lẹ́lẹ́vù wọ́n fàbẹ̀ kan produce first class kan ìbí ní ọ̀fẹ́ jámọ́ lọ́wọ́ ó lè jẹ́ kókè bàtẹ́ ọ̀kẹ́ lọ ṣe sírùbù tí ó tẹ́ka ti bẹ̀ wọ́n ràn jẹ̀nu síyàn tí ó sì wọlé tọ́lọ́ bá fẹ́ bẹ̀ ó lè jẹ́ pé ní ìsìláìkírò ẹnìkan fẹ́ pé obìnrin ni ọkùnrin kan fẹ́ fẹ́ kò dẹ̀ ní interest inú ọkùnrin yẹn sísítà ẹ̀ náà fẹ́ kó fẹ́ kọ́lọ́ tó padà wáá yẹ pé àjẹnú gbogbo àwọn afá padà karókè àjẹnú dẹ̀ padà jáde ṣùgbọ́n padà jọ pé kí ni o wọ́n rán òun ni o. ìgbà míì a lè rí ní olórogún tó yẹ pé bóyá ìyálé ní ọ̀nà sọmọ ìyàwó àbí ìyàwó ní ọ̀nà sọmọ ìyálé. àwọn afáàní pé a tún máa ṣẹlẹ̀ látọ̀dọ̀ kí ni o látara àdáwà àlùbàdàn ó lè jẹ́ látọ̀dọ̀ àwọn ọ̀tá Islam tàbí lọ́dọ̀ àwọn èèyàn tó yẹ pé kí ni o ẹnìjọ jẹ́ mùsùlùmí náà tó yẹ pé inú ni bí ni òun ni. àbá ìlú tó wá èyíkéyìí tó wá rí ó jẹ́ gbogbo àwọn nǹkan yìí ká má bẹ̀rù àwọn symptoms téèyàn ó rí tí ó fi mọ̀ pé nǹkan yìí ṣẹlẹ̀ sóhun pẹ̀lú bàbá àtẹ̀jú tó kù yìí kí n sáré sọ díẹ̀ náà àwọn symptoms táwọn afáà ní àmọ́ rí tá a bá ti ara àwọn symptoms yẹn ṣùgbọ́n kí n kọ́ fi kún fún wa àwọn nǹkan míì bẹ́ẹ̀ tó lè ṣẹlẹ̀ sí ọ natural ìtẹ́wé kan lá àjẹnú kankan lọ kọ́ máa jẹ́ pé ìrẹ̀lú àjẹnú látọ̀ wa máa bá a fún bẹ̀rù ọlọ́run mọ́ pé mo fura náà pé tí máa ti ṣe kinní kan kọ́ mo jẹ̀bá àjẹnú náà má darẹ̀ láàmú sọ̀rọ̀ mi ó sìn ṣùgbọ́n tọ́kẹ́ ti ta fi sọ́lẹ̀ fún wa ni pé káwa náà ò lè mọ àwọn nǹkan yẹn ká lè jìnnà sáwọn nǹkan yẹn tiwa èyí tá a bá ṣe ń bẹ̀ ká lè mọ̀ ṣe mọ́ èyí tá a bá ti ṣe ká lè mọ̀ pé alihamudulilayi dẹ́ẹ́ tọ́lọ́ tún alẹ́ lẹ́gbẹ́ pé wọ́n àfẹ́tẹ̀ lẹ́wẹ̀ akálẹ̀ rẹ́kọ́mẹ́ndì pé ìwọ náà máa kírun rẹ̀ ń jẹ́ máa ka Kùránì máa ṣe báyìí máa ṣe báyìí máa ṣe báyìí tó jẹ́ pé Ọlọ́run lè là níbi àwọn nǹkan yẹn òun ni kì í ṣe pé láti ṣe tàkùn ìfún wa. abáni kẹ́sìrò kan ìbára ṣẹlẹ̀ a máa lapa lára èèyàn tọ́lọ̀ ń bá fẹ́ bẹ́ẹ̀. ó ń bẹ́nu àwọn ìlànà burúkú yìí tó já sí wípé kò la ọwọ́ sáhárọ́tà kò la ọwọ́ àwọn onídẹ́ lọ tẹ́gbà jẹ̀nà lásán ni ó kẹ́ wọlé sí yẹn la àǹjẹ́lú lè wọlé látara pé bọ́yá zulman ó kẹ́ fi ṣàbòsí sí yẹn ni ẹnìkan kan ọ̀ràn òun ló kẹ́ wọlé fún rẹ̀ bóyá ká ló pé ah, òun kẹ́ láìkì obìnrin yìí ni òun fẹ́ wọlé sí la àbọ̀kẹ́rò wípé ọkùnrin yìí ojú wọn ti ẹ̀ máa gbára rẹ̀ fúngbà díẹ̀ ẹnìkan kan ọ̀ràn òun ló kẹ́ fílà kó wọn máa gbára rẹ̀ fẹ́gẹ́tì ní ìsìn ó ń bẹnu ọba wọn ó lọ sí pé bóyá èèyàn lèèyàn ṣe àwọn nǹkan kan yàrá èèyàn náà mọ̀ ọ́n mọ̀ látara pé èèyàn ò rí wọn ni bóyá èèyàn tó èèyàn ọlé ẹ̀gbẹ́ ó tọ̀ sí lára àbó odomi gbóná sọmọdá tí ń sẹ́gun kẹ́ òun ó sì rí àti tí ó sì wọlé bóde àti báwa bàtà bá ti àwọn àbíká àrùn yẹn sọ lásán ọlọ́wọ́ fọ wọn lójú ni wọn nìyí rẹ bẹ̀ka ni pé wọ́n ní ìsìn ògbọ́n nǹkan yẹn yé ọ̀sán ọ̀kẹta tọ́ àbọ̀ yàgbẹ́ ọ̀sàdúrà kankan àbọ̀ odomi gbóná sí ọba àríyá tó bá wọlé sí ní ìmọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ látara wọ àwọn nǹkan yẹn ìmí àsìmọ̀ ẹja sí wípé ó ní àdéhùn láàrin òun àti àwọn onídán burúkú táwọn èèyàn míì lọlẹ̀ bí àpòpọ̀ mọ́ so ìlàkọ̀ mọ́ ń bẹ láàrin sahir àti jinn tẹ́ pé àwọn tó jẹ́ don't be surprised àwọn àfáà mi nínú àwọn àfáà tá à ń rí ìlú wà lọ́yà àjẹ̀rẹ́ làwọn míì ń lò nínú àwọn àfáà mi fẹ́rù báwọn èèyàn pọ̀ níjọ wọn yẹn sẹ́gẹ́tì ní táwọn rò pé wọ́n ń ṣe mẹ́rẹ́kù àǹjẹ̀nú ni míì lónìí wọn mẹ́jọ yọ̀ lẹ́nu tẹ́wọ̀n rò pé ah wà níyì ọlọ́ndé àwọn ṣó bàbá wa dé wà lọ́yìn ní àjẹ̀rẹ́ ni míì lò ẹ má jẹ́ àtàrà kódà I was reliably informed pé kan náà ọmọ yàrá ṣe orúkẹ́ àtọ́já sí pé àǹjẹ́ náà yẹ dákọ̀ àwọn àfa ńlá ńlá kan tí wọ́n ń lo àwọn tán rìkọ́dù ẹ̀bẹ̀ wọn jẹ́ kí sẹ́ẹ̀tì yẹn yára torí àti ọ̀ láti mọ̀ jà kí yẹn da àdáwò lẹ́la àwùjọ. ó ń bẹ́ẹ̀ làwọn àfa àfa ńlá ń yẹn tẹ́ pé ẹgbẹ́ ògbó ni wọ́n jọ ń ṣe ni wọ́n jọ ń sàwọn ẹgbẹ́ ẹgbẹ́ tẹ́wọ́ àwọn náà làwọn àjẹ̀nú

ìmí ò ní pé every week ọ máa pa ẹran fún ẹran funfun àbẹ̀rẹ̀ dúdú àdínú àdúsẹ̀ á ní pé kí ni o làánà lọ́wọ́ mọ̀ bá bá àlìbẹ́rì là ọlọ́run sẹ́bi lẹ́dọ́ wá ṣe kí ni o tó ń pa nǹkan fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ìbí lè ní pé òun òun ọmọ gba nǹkan báyìí láwọn nǹkan tí ó sọ ìyàdẹ́lẹ̀ bọ tó fi jẹ́ pé wọn náà dó lórí ibú ṣé ìbá àdọ́dọ́ wọn náà wúkà náà rìjálómìnà lè ń sì yà ń zú nàbí rìjálómìnà lè fàzádùú wúmúrò àkọ́ wọ́n bẹ́ẹ̀ nú àwọn èèyàn tí wọ́n máa fa àwọn àjẹnù wá sọ̀rọ̀ àwọn àjẹnù àwọn òrìlẹ̀ orí ibú ìbẹ̀rù òfòkùn fúnra àwọn èèyàn bẹ́ẹ̀ ni àwọn ọ̀nà yìí ní kí ni àwọn ọ̀nà tó yẹ fáwọn àjẹnù tó máa ń gbà wọlé tó bá wọlé iṣẹ́ tó máa ń ní ká ṣe póríṣiríṣi èyí tó máa ń lò fún tẹ̀fúrík ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ẹ̀sùn fún yà láàrin èèyàn méjì láàrin ọkọ àtìyàwó tó yẹ pé èyí tẹ́ ní ọkẹ́ dé ni níbo láàrin èèyàn méjì tàbí fẹ́ra wọn sọ́nà wọ́n máa ń ṣe dán tó yẹ pé ẹ̀kẹ́rì pé kí ni o ó lè jẹ́ pé like bíláàdì tàyẹ̀ sẹ́ àfa yẹn mú àpẹẹrẹ kan bẹ́ẹ̀ pé obìnrin yẹn táwọn ọkùnrin bá ti àfojì báyìí tó bá ti kú bóyá ayọ̀jú lé o olórí ìfọ ara rẹ mo ti ní ìfẹ́ ọmọ kìíní wà lọ́ọ̀bà tó dé àǹdẹ̀lẹ́ yóò change ojú rẹ̀ láti kí ó tiẹ̀ báyìí náà ojú ẹ̀ sẹ́rí wo bí sẹ́rí dẹ́rù bá àǹdẹ̀lẹ́ ti wà lára ẹ̀ yóò máa change ojú rẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́ tí wọ́n ọkùnrin bá ti lórí báyìí ẹ̀rù ó sì máa bọ̀ tọ́lá bá ọkùnrin náà nígbà tó bá ti fọ́ọ̀fì approach obìnrin kan láti bókù bí ẹ̀kan yọjú lé obìnrin yẹn lè sá fún pé olórí gbọ́ ara ẹ̀ wọ́ ẹ̀ àwọn tiẹ̀ síwájú ìtẹ́fúnmáṣe tẹ̀ fúríkù wà bẹ́ẹ̀ láàrin àwọn kíni o láàrin àwọn dáyẹn ètò ẹ pé fún àìsàn tó yẹ pé sùúrù lè mọ́rọ̀ ní pé kó lè jẹ́ pé àìsàn ó ṣe ẹni ni ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ètò ẹ pé kó lè affect ọpọlọ bẹ́ẹ̀ wọ́n rí pé nìyẹn brilliant ni kọ́mọ̀ bá mọ̀ ní ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tàbí kọ́mọ̀ gbàgbé nǹkan ètò ẹ pé nìyẹn ò ní sùn ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ètò ẹ pé nìyẹn yóò máa gbọ́ àwọn ohùn voices ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ètò ẹ pé yóò máa fa ìjà àjàkúdórógbó láàrin àwọn èèyàn ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ètò ẹ pé alihalamu lè mọ̀ fa zaa tẹ́lẹ̀ pé àwọn àlá tí wọ́n mọ̀ dẹ́rù báyà bó ṣe ń jánu omi lónìí lọ́mọ rí pé kìnìún bú ọ̀jẹ̀ lọ́la lọ́mọ rí pé kòkó ń bẹ́nu àwọn àlàyé tí ó sì máa wà persistent àtàwọn mẹ́yẹ àwọn abárù mi tó yàtọ̀ pé kí ni o tí àwọn àdán yẹn máa ní bí evening la tọ́lọ́mbà fẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́mbà ṣe kí ni o tọ́lọ́mbà fẹ́ bẹ́ẹ̀ kódà àbá ni ó bẹ́ẹ̀ náà dẹ́rẹ́ kí ni o yukutal fẹ́ kó lè pààyàn tọ́lọ́mbà fẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́mbà fẹ́ bẹ́ẹ̀ àwọn àdán yẹn ṣe ọ àti lẹ́nu kan báyìí tó yẹ pé wọ́n máa ń dènà sí wọ́n kọ́ wọn sí ẹ̀gbọ́n nígbà jẹ̀dọ́dọ̀ rẹ̀ kọ̀ pẹ́ nítorí pé òun ò súnmọ́ lọ́hùn òun jìnnà sọ́lọ́hùn gan ojú ẹsẹ̀ àwọn àjẹ́ náà sí kíni wọ́n rẹ̀ mí ẹ̀fà tún pẹ̀lú àṣẹ ọlọ́run òun padà jẹ́ ọlọ́run bá ń pè wọ́n wá rán sí àbúrò àbúrò súnmọ́ lọ́run dáadáa ń tiẹ̀ òun máa ń ṣàbù káwọ́ ọmọ ṣe gbogbo ẹ̀ òun ló wá fún wa ní problem àwọn náà wá rí i pé nǹkan rọrùn tó tí wọn náà bá jẹ́ ni ọlọ́run tó máa ń ṣàwọn àdìkáwé táǹdọ̀nù bá ń gbénú ara rẹ gan àbó ń gbébi tó wà gan tó ń kírun ló fi jẹ́ pé tọ́ba rí ọkùnrin òṣèké ní báwọn yóò mọ̀ fẹ́ fara ní ọ kọjá pé tọ́ba ti ń kírun báyìí ìrun ò ní wọ̀ kí tọ́ba ń gbọ́ Kùránì bí kọ́ lọ pàkísẹ́ẹ̀tì ní òòrì bí tọ́ba fẹ́ lọ wáàsì bí kọ́ ọmọ lọ gbogbo àwọn ara àwọn symptoms dédé táwọn rí nìyẹn tó yẹ pé irú àwọn kan yẹn láfàtì jẹ́ pé kọ́ ọmọ ṣe nǹkan tí ọmọ fi ara ní òun gangan fún rẹ̀ nígbà ọlọ́pàá sàmúdẹ́rẹ́ kí ni àbúrò àwọn afẹ́padà ṣe rúkẹ́ àfún àjẹmí ẹ̀dẹ̀ jáde ó lè sọ pé kódà tí èèbá ṣe bá àbúrò yìí strong gan wọ́n ní káwọn wá mú ẹ̀mí tiẹ̀ náà lọ́gẹ̀dẹ̀ oníṣùgbọ́n ẹ̀gbọ́n rẹ̀ àwọn lè tẹ̀ rí ọrùn ẹ̀gbọ́n fàtú ṣùgbọ́n àbúrò kọ́ àwọn rí i pé ah ọmọ eléyìí le torí kó súnmọ́ ẹsẹ̀ pé akídà ọkùnrin akíní tí máa ń ká wùjẹ́wùjẹ́wùjẹ́ òun ṣe ní fara ní àwọn kùránì yẹn àtàwọn àdìkà so yìí dàn àwọn èyí ni àwọn ọ̀nà táwọn àlùjọ̀nù máa ń gba operate protocol mi ti yẹn sìn insha allah tó bá di next week a wo àwọn àrọ́d àwọn symptoms wo lè yóò rí téèyàn fi lè fura pé bóyá àbí abala kan nìyẹn abala kejì tó bá wá rí bẹ́ẹ̀ àwọn ọ̀nà wo la lè gbà àwọn ọ̀nà wo ni ìlàjì gangan la lè gbà tírú àwọn kan kọ̀ọ̀kan náà àwọn kan yìí bá ń ṣẹlẹ̀ sáwọn èèyàn àwọn ọ̀nà wo la lè gbà tírìtì ẹ̀ islamically tí òfin jásí pé yóò dẹ̀lẹ́ bọ̀ tí a rí pé ó ní ọlọ bí báyìí ọlá ọlọ báyìí téèyàn wà padà dé lórí ibú lọ́dọ̀ ọlọ́run bí ìkan náà ọmọ ìyá wa kí n fi yẹn kí n fi ọ̀rọ̀ brọ́dà yìí kí n fi parí wáàsí mi ọ̀nà wo lè yín ó lò téèyàn òfin ní dẹ̀lẹ́ bọ̀ á àti tahsinat àwọn nǹkan tá a máa ṣe tí ó máa fa ìdáàbòbò lọ àti tàwọn kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ lónìí alẹ́ ní kéèyàn máa ṣàdúkàrù kéèyàn máa ṣèbádà kéèyàn máa tìlàwà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ á padà sọ bẹ́yà bíi twenty or thirty tahsinat tẹ́gbẹ́ tá a bá ń ṣe wọ́n pẹ̀lú àṣẹ ọlọ́run we are covered assurance company of Allah òun láti ìṣọ́ ìṣẹ̀mí ayé wa tọ́lọ̀ ń bó ṣe bù wá níbẹ̀ kí wọ́n á bìtàn ìkànnì àwọn ọmọ ìyá wa tí ó nílò àpọ́blẹ́mù báyìí parí rẹ̀ tó yẹ pé àánú ọlọ́run lọ́lọ́run padà sànú ẹ̀ ẹni táwọn wí yìí ibi tí ọ̀rọ̀ idán sírù tiẹ̀ dé àǹjẹ̀nù méje ló kó sí lára méje àǹjẹ̀nù méje ló kó sí lára kálá abúláàsì kan ìgbẹ́ni bá wà ń bì wọ́n mọ̀ sí ìgbẹ́ tí mo sọ abúláàsì kéde gbogbo abúláàsì abúláàsì kan tó yẹ pa àjọ ṣiṣẹ́ yẹn wọ́n mọ̀ èyí tí mo sọ dáadáa búra yẹn parí nìkan náà àwọn assurance tó wà nílọrin yìí ẹni ẹ̀dẹ̀ lọ́n sànú ẹ̀gàn ó máa ń ṣe business ó máa ń lọ ra ìlúbọ́ gidi tí ó ta ó ní sọ́ọ̀bù assurance and other things so ń bọ̀ sáà àjọ̀dọ́ padà kò sí la wọ́n wá invite ara wọn tó ti pé méje kéèké ni yìí bú débi pé ẹni yẹn sọ fún mi fúnra ara rẹ̀ pé owó táwọn ti ná ó ti lé ní bí half million lórí kéèsì sẹ́wọ́n tó wá máa ń ṣẹlẹ̀ sóhun àfa àtàlẹ́ ẹ̀kọ́ lọ́wọ́ sànù wa lọ́jọ́ pé sẹ́ẹ̀rì ẹ̀ mọ̀jẹ̀ káyà owó jẹ́ rárá táwa bá ti súnmọ́ lọ́hùn á máa ṣe lọ́hùn lọ́tà á máa gbà ládàá ni ẹni yìí rè nínú bàbá àwọn ọ̀kọ̀ tọ́kọ̀ ṣẹlẹ̀ sí ni pé tọ́ bá bọ́ọ̀yàn wọn ó gbé àwọ̀ rẹ̀ wọ̀ báyìí àwọn àjẹnu wọn lọ gbowó ní báńkì wọn ó gbé àwọ̀ rẹ̀ wọn fi lọ bóbi ní sexual intercourse wọn ó fi àwọ̀ rẹ̀ wọn ó fi máa ba nǹkan jẹ́ pé wọ́n lé kúrò nílùú wọn ó dá àkọlù wọn ṣùgbọ́n mi fẹ́ sọ̀lù wọn. wọ́n tún lọ ibi ìyàwó tó tún fẹ́ fẹ́ ìlú tí ìyàwó yẹn tó wà ìlú kan ní Ọ̀ṣun state nílùú yẹn wọ́n tún gbáwọ̀ rẹ̀ lọ́bẹ̀ wọ́n tún lọ bá abẹ náà jẹ ah, ó ti á su. sọmọdé mi ọlọ́run sá padà sànú pé kí àkàrókè àfẹnẹ yìí àwọn ìjọ nìyẹn bẹ jáde àwọn kan gba sùlámù nù àwọn kan yarí pé àwọn gba sùlámù. kí ni wọ́n fẹ́ wọlé fún wa ni wípé gbogbo àwọn cases yìí tó bá di next week ọ̀nà wo ni sọ́mọ́lẹ́ ọ̀nà tá a lè gbà treat táwọn afáàlù súná ọ̀rẹ́ jamaa tí wọ́n sọ ṣùgbọ́n ká gbìyànjú ká dún nínú ọlọ́run ká dẹ̀ gbà wípé wà máa ń hùn bí bọ́ọ̀rì nàbí ilẹ̀ ahadé ńlá mi aburú kankan ò lè kàn wá látọ̀dọ̀ ẹ̀yìn ẹgbẹ́ wa àbájáná ẹ̀ lẹ́kítọ́rà ni ẹ̀ pòfẹ́sọ̀ kan ni ẹ̀ kẹ́nẹ́ kan ni ẹ̀ fámìlì ìyàwó mi ni fámìlì tèmi gan ni ẹ̀ mò ń ṣe súnà pọ̀ ni àbí wọ́n ní pé ń ṣe tó ni lọ́wọ́ ń bẹ̀rù aburú kankan ò lè kàn wá àfi pẹ̀lú àṣọ ọlọ́run kásìgbà pé àwọn àlùjọ́nú yìí àgbáyé kan tó ń bẹ ni wọ́n tọ́lọ̀ ń dá wọn pẹ̀lú àwọn ìdí pàtàkì tó fi dá wọn tó sì ṣe wọn lẹ́jọ́ àti pé kí ni o à lè rí wọn torí kọ́mọ̀jà sí pé rírí wọn lásán gan o àbúrò ni mo fà fún والجين قالوا كو انت يبقى جمع تمسك بالكتاب والسنة كو وما الجنة كما سواني وما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأتوب سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلى الله عليه وسلم Ele grab fio. Ele grab fio. Adúgbò ẹni ìlú ọ̀dọ́ lọ́wọ́. tí ó sọ̀tì ọ̀rọ̀ fún owó ya láti bá a sọ̀rọ̀. bákan náà fún àwọn náà láti jẹ́ pé kí a lè wọ̀. ìtàlá àwọn tí wọ́n á di ojú ọ̀rọ̀ lẹ́tọ̀ ti parí. lọ́wọ́ lẹ́kọ̀ọ́ ẹjọ́ gbọ́dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ parí òṣèlú ẹgbẹ́ ìlọ́gà àgbà ìgbọ́ òṣù. àwọn akẹ́kọ̀ọ́ tó sọ fún alẹ́ rẹ̀ yàtọ̀ ìdílé náà ti máa ń sọ bẹ́ẹ̀ because of the truth so the law of the adoko so having for the type of information abẹ máa gba question bí wọn bá so àwa ṣe àlékún ìbéèrè gẹ́gẹ́ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ so but ká tó ṣe yẹn á rí i pé ìjókòó wa ìwé kún díẹ̀ lálẹ́ so inshallah àwọn kan tó yẹ ká ní ká máa kó bọ̀ nílẹ̀ ayé now uh, a I need the financial account that is central data committee.